káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú àṣálẹ́ káàkiri àgbáyé níbo ibi tí ẹ tún ti láǹfààní láti darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ yìí <laughs> ẹ sọ pé ó tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́ta ẹ Alúbọ̀dé Thomas ẹ ká lẹ́sà <laughs> tá a bá ní. Ni nígbà míì tá a bá ní ká kàn máa wòye ká má sọ̀rọ̀ ńgbà míì tí nǹkan fi máa bàjẹ́ tí nǹkan bá bàjẹ́ tán ojú olúwa rẹ̀ ò ní gbà á ó ń ṣe mí bí kí n má sọ̀rọ̀ mò ń gbé bẹ́ẹ̀ ni wípé ká má sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn nǹkan tá à ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni tó bá ní àròjinlẹ̀ tó bá ní òye á mọ̀ pé wàhálà wà ewu ń bẹ lọ́jọ́ iwájú kódà kò ń ṣe lọ́jọ́ iwájú ewu wà nílẹ̀ yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ewu tó wà nílẹ̀ yorùbá yẹn kò ń ṣe ilẹ̀ yorùbá nìkan ló wà ẹ̀ka alẹ́ gbogbo ìtẹ̀sẹ̀ ń wọlé látòrí facebook àti látòrí youtube ẹ ṣé tẹ́ bá ti ń wọlé ẹ jẹ́ kí n máa rí àpẹẹrẹ pẹ́ ti wà lórí ètò pẹ̀lú mi ẹ jẹ́ kí n máa rí kẹ́ máa ti ìkàbọ̀ like button yẹn faith babalọlá mo kí yín pé káàbọ̀ ẹ̀kalẹ́ ẹ̀káàbọ̀ sórí ètò ẹ̀káàbọ̀ sórí ètò okay mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ẹ rí i pé ó tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́ta ẹ ṣé mo ti ń rí àwọn èèyàn tó ti ń bá mi tẹ like button lórí YouTube mi ì tí ì rọwọ́ wa lórí Facebook Alábí Ọlọ́ba ẹ̀ka alẹ́sà ẹ káàbọ̀ sórí ètò èmi ọmọ yín náà sì ni Ilésanmí ẹyẹ méjì kì í jàṣà ẹ wọn kúkú nífẹ̀ẹ́ lómi ìrọ́pò mi wọn dẹ̀ nífẹ̀ẹ́ lómi ìrọ́pò ẹ̀yin náà tẹ̀ ń wò mí láṣẹ lọ́run Elédùmarè ọba ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ yìí pẹ́pẹ́yẹ máa pọn ọmọ torí ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ tá fẹ́ sọ lálẹ́ yìí àwọn tó mọ̀ mí tó ti máa ń bá mi bọ̀ lórí ètò níbi wọn mọ̀ pé tí ò bá ní nǹkan gbòógì mi ò kàn dédé jáde wọ́n máa ṣètò léraléra léraléra bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní gbogbo àti bá ti rí ohun tó jẹ́ pé mo rí bíi pé nǹkan tó jẹ́ pé ó lè pa wá lára gẹ́gẹ́ bí ìran gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ẹ̀yà pàápàá gẹ́gẹ́ bí ìlú èmi a máa jáde màá máa sọ̀rọ̀ lórí ẹ̀ torí wọ́n sọ pé ó ń bọ̀ báyìí ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ ẹ láyé ìsìn kẹrẹ tó bá ti ń bọ̀ tó bá ti ń bọ̀ èèyàn máa ń múra lẹ̀ dé ni wàá múra wàá múra gbogbo tó bá bó bá ṣe lè múra gbogbo ẹ̀ ló máa múra ẹ̀ kalẹ̀ Yusuf nation man mo kí yín sí pé ẹ káàbọ̀ sórí ètò àwọn tó ń wọlé lórí YouTube ẹ jẹ́ kí n máa ok mo ti ń rí comment àwọn èèyàn mo fẹ́ kí yín lórí YouTube náà ẹ̀hẹ́ ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò fún mi Bádéjọ akílódé tí apá bíbá bright bákan ok uh, ok adélẹ̀yẹ Taiwo, mú kí yín kí ni mo mú wá fún wa lónìí kí la fẹ́ jọ sọ̀rọ̀ lé lórí lónìí ẹ rí àkọlé tó wà lórí ètò yẹn ẹ jẹ́ àṣẹ báyìí wò bí yóò máa yàtọ̀ ah! ó ní ó lágbára o ẹ ti rí àkọlé tó wà lórí ètò yẹn tí mo sọ wípé kí làkọlé tó wà ń bẹ̀ náà mo ní ẹ kú àlejò gbogbo ọmọ nàìjíríà <laughs> àlejò tó tún wọlé bá ọ̀pọ̀lọpọ̀ táwọn tí ì mọ̀ hmm? àlejò kan ti wọlé sí nàìjíríà báyìí tẹ́ ò tí táwọn kan ò tí àwọn kan ti mọ̀ àwọn kan ò tí ì mọ̀ àwọn kan mọ̀ wọn ò mọ̀ dáadáa Múyìwá Samuel mo kí yín pé káàbọ̀ sórí ètò ẹ ṣé bẹ́ẹ̀ ti ń kí mi bó ti yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tẹ́ ẹ̀ rí wa ẹ ò béèrè wa kò yẹ kó rí bẹ́ẹ̀ faith babalọlá ẹ̀ka alẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí n bá lẹ́yìn òbèrè mi ó yẹ kí èmi náà jáde kí n sọ pé ibi tí mo wà lélẹ́yìí òun ló jẹ́ kí n jáde lálẹ́ yìí wípé a ṣì wà lálàáfíà o ọgbọ́n tí máa wo pé àbí àbọ̀wọ̀n kan ti ṣẹ̀rù bárákùnrin yìí ni ni ò jẹ́ kó jáde mọ́ <laughs> ẹnikẹ́ni ò ṣẹ̀rù bà wá torí ọmọ tọ́lọ́hún dá ẹni tọ́lọ́run dá tó sì jẹ́ pé kò sẹ́nikẹ́ni tó lè pa á lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò ohun tá mo fẹ́ kàn yẹn wọlé díẹ̀ ká tó wọnú ètò yẹn ní ni so ẹ má bínú fún gbogbo ẹ̀yin mo mọ iye àwọn tó ń fi dátà wò wá ní nàìjíríà torí mo mọ̀ pé kò kò rí lè rọrùn kéèyàn máa fi dátà wò yàn láti nàìjíríà ẹ mo kí yín torí pé ìfẹ́ tẹ́ ẹ ní sí ẹ̀yà yín àti ìran yín ló jẹ́ kẹ́ ẹ máa fi dátà yín wò wá ọ̀pọ̀lọpọ̀ ó tẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn láti fi dátà wọn wo kọ́mẹ́dì láti fi dátà wọn wo eh, kọ́ máa fi wo àwọn tó ń gbọ̀ndín lórí íńtánẹ́ẹ̀tì <laughs> ṣùgbọ́n ohun tó pàtàkì sí wọn tó jẹ́ pé ó máa ṣe ó máa ṣe wọ́n láǹfààní tó bá mọ̀ wọn ò kí ń rí ti ẹ̀rù òun ló yẹ kí n sọ pé mo kí yín pé ẹ kú fọmọ ènìyàn ṣe Nurudeen Atashina ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe láti ìmẹ̀kọ ìmẹ̀kọ àfọ̀nyé wa ẹ káàbọ̀ sórí ètò ẹ kalẹ́ láì dènà pẹnu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ eh, pa ejò ẹ jẹ́ ká bọ́nú ètò dáadáa èèyà ẹ ṣe ẹ ṣe Mr. Muyiwa Samuel wọ́n ní if I have your number I would have called you ẹ ṣe ẹ káàbọ̀ now kí la fẹ́ sọ lálẹ́ yìí ó ṣeé káwọn kan ti rí fídíò yìí àbí àwòrán yìí ó ṣeé ṣe káwọn kan máì tí ì rí ẹ jẹ́ kí n fi àwòrán máa yẹn hàn wá kí n wá béèrè bóyá ààrẹ ni tó mọ máa yẹn àbí àmọ́ ń bọ̀ o. Aha. ẹ má bínú now mo fẹ́ kẹ́ ẹ wo ojú amóhùnmáwòrán yìí ṣé ẹ̀ ń rí látòrí láti Facebook àti YouTube báyẹn ṣé ẹ̀ ń rí máa tẹ́ ń wò yìí ṣé ẹ̀ ń rí máa tí mo fi hàn yín yẹn tá máa sọ pé ikú ń bọ́mọ rìn ọmọ òfunra hmm? àwọn tó ń pè bẹ́ẹ̀ rèé ṣé ẹ rí bójú ẹ̀ ṣe dàbí ojú tó dàbí ojú èèyàn jẹ́jẹ́ tó dàbí ojú áńgẹ́lì tẹ̀sí lójú ẹ̀ báyẹn ikú ń bọ́ mọ́rìn ọmọ òfunra àwọn lẹ́ ń wò yẹn man yìí tó máa ń sọ pé èèyàn tó ń wá nílùú ara ẹ̀ torí mi ò fẹ́ mo fẹ́ máa mo fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ yẹn ní èdè wa tó jẹ́ pé kò fi ní wà against òfin àwọn platform tá à ń lò yìí tó máa sọ pé èèyàn tó ń wá ó ti yé yín nílùú ara ẹ̀ àti náwọn ìlú kọ̀ọ̀kan tó lórúkọ láyé ẹni tẹ́ ń wò yìí ó gbajúmọ̀ káàkiri ayé o ẹni tẹ́ ń wò yìí ó gbajúmọ̀ dáadáa ẹni yìí ẹ ó dáa ẹ kí n play video yìí fún yín ká bẹ̀rẹ̀ báyìí ẹ kí n play video yìí fún yín. ẹ ká bẹ̀rẹ̀ báyìí. Good morning Nigerians um, today is the thirty-first day of October twenty twenty-three. The image you see attached to this video, the image you're seeing right now, yeah, man, yeah. this is the image of Dr. Zakir Naik, a popular face among Muslim community in the world. Ẹ ti rójú máa yẹn báyẹn, ẹ wá máa gbọ́ fídíò This man is originally from India in 2016. He fled India for Malaysia. Why did why did he left India? Because the India security forces found out that this man was promoting hatred among Muslims and the Hindus and people of other religions and beliefs. Okay. He was instigating youths to go into terrorism and he was laundering money for terrorists. Okay. So he went to Malaysia. Even in Malaysia right now, he's having issues with the Malaysian government. Okay. You may wonder why I'm talking about this man. You may ask, so why are you talking about him? Because he arrived Nigeria yesterday. Hmm. And after, after, after he landed at the Abuja airport in Nigeria, he took picture with some men of the Nigerian Air Force and he tagged the picture interacting with Muslim Air Force. Air Force. Not the Nigerian Air Force, Muslim Air Force. And then he took another personal picture with a senior officer of the Nigerian Air Force and, and he tagged the same. ohun tí ọkùnrin yẹn yìí lórí ni. Muslim Air Force. Okay. And after that, he went and he met with the Sultan of Sokoto and mm. he hmm. took the picture interacting with the with heads, heads of states. Of states. Sultan of Sokoto. States. So now with um this this got me worried. Like okay, heads of state, maybe the heads of the state of Sokoto, because it cannot possibly be the heads of state of Nigeria. The Sultan is not the president. Okay. So I'm not bothered. I'm not so much bothered about that, but I'm worried. Though I'm worried Now, here is my take. The guy took picture with men of the Nigerian Air Force and he target Muslim Air Force. Okay. Is Nigeria an Islamic state? Okay. Is Nigeria a Muslim state? Hmm? Why am I saying this? You you went to the market, you bought mobile phone, you bought data into the phone, and all you do is watch comedy skits and watch women shaking their bum bum, and you walk your your, your <laughs> fake ass celebrity promote fake lives. now níbi tí à ń lọ lálẹ́ yìí ọkùnrin tí mo fi àwòrán hàn yín lẹ́ẹ̀kan tí arákùnrin sọ̀rọ̀ nípa èyí ara àwọn tó máa ń tó máa ń ṣe ẹmọróyàn tí Gumi jẹ́ Sheikh Gumi ẹmọróyàn tí màá yẹn jẹ́ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ irú òyàn báyẹn ni máa ń ta fi hàn yìí náà ẹ mọ èèyàn tí Gumi jẹ́ irú èèyàn báyẹn ni arákùnrin náà kódà ilé ìtún ní agbára ó tún ní òkìkí pàápàá ju Gumi lọ ẹni yẹn sìn ló ti wá wọ Nàìjíríà ń sìn nígbà tó máa wọ Nàìjíríà ìgbà tó máa take photo pẹ̀lú àwọn military tó máa post orí um, orí cyberspace ẹ̀ sórí page ẹ̀ ó wá title ó caption kìíní yẹn pé photo with uh, muslim soldiers or muslim army ẹ jẹ́ kí n rántí dáadáa ẹ bá jẹ́ kí n sọ ohun tí ò mú bọ̀ o. mi ò fẹ́ sọ bí bí ò ṣe jẹ́ ni o mo fẹ́ sọ according to ó uh ní -huh. interaction Muslim Air Force. In with Muslim Air Force. Ṣé Mùsùlùmí nìkan ni àwọn sójà tó wà Nàìjíríà? Why tó fi jẹ́ pé Muslim Air Force ló ń bá ṣe meeting? Why tó fi jẹ́ pé ọ̀dọ̀ Sultan of Sokoto ló lọ? Tó wá ń táàgì fọ́tò tó tẹ̀ pẹ̀lú Sultan of Sokoto as heads of states ṣé Sultan of Sokoto ni head of states mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ tí mò ń sọ yé yín mi ò rí comment àwọn èèyàn ṣé kò sí ẹ jọ̀ọ́ ẹ bá mi máa da like ìbolẹ̀ kan má ba flag ẹ̀ ṣó yìí because anywhere tí àwọn tíyẹn bá ti ń sọ̀rọ̀ tó tó wà sensitive báyìí tó ní àṣírí nú báyìí wọ́n máa ń wọ́n máa ń fẹ́ flag ẹ̀ ni I cannot see the video you are showing to the public ẹ má bínú ẹ má bínú bí a máa tún padà fi hàn yín ẹ̀hẹ́ ẹ bá mi máa tẹ like ẹ kàn máa tẹ like lórí Facebook àti YouTube ẹ bá mi máa tẹ like ẹ ṣe ṣé pírẹsidẹ́ǹtì ni ṣé Sultan of Sokoto ni ni olórí ìlú torí the last time I check tó bá ń sọ̀rọ̀ nípa heads of state heads of state president ìlú ni wọ́n ń tọ́ka sí. I don't know if I'm making any sense. president Ilu, náà máa ń pè head of state now you are saying you are, you are taking a photo with Sultan of Sokoto and you are saying that you are with the heads of state now ṣe rí i pé mo fi picture of bàbá Tinubu síbẹ̀ yẹn ẹ má gbàgbé pé láìpẹ́ yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ah, ìwéré ilé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn tẹ́ ẹ bá tún wá rántí bí ọdún méjì sẹ́yìn Gúnmi ó lọ sí Ìwéré Ilé yẹn fáwọn tí ò bá ti gbàgbé àwọn tó bá rìn rántí ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ rántí. mo fẹ́ rí kọ́mẹ̀ntì àwọn èèyàn àwọn tó bá rántí pé Gúnmi ó lọ sí Ìwéré Ilé ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín níbi ọdún méjì sẹ́yìn nígbà yẹn ń sìn à ń sọ pé fúlàní ló wà lórí oyè àbọ̀dé lílọ tó lọ síbẹ̀ tó lọ ṣe àbẹ̀wò síbẹ̀ tó bá ti fẹ́ lọ ṣe ìkọlù wọn á kọ́kọ́ lọ ṣe inspection ara inspection tí Gumi ṣe lọ́jọ́ sí ní ìwéré ilé àbọ̀ ẹ̀lẹ́rìí lé ẹnujọ́ mẹ́ta yẹn. ah oh ṣe kí ló ṣẹlẹ̀ sí. Si? ẹ má bínú o ok ẹ má ẹ jẹ́ ká máa bẹ́tù lọ torí mi ò fẹ́ mi ò rí kọ́mẹ̀ntì àwọn èèyàn dára lórí YouTube ni kọ́mẹ̀ntì wọlé ṣùgbọ́n kíní yẹn apabẹ̀ yẹn bright bákan ẹ jẹ́ ń ṣe báyìí wò. ó lọ sí ó lọ sí Ìgbòho lóòótọ́ ó tún lọ sí ìwéré ilé ó lọ sí ìwéré ilé àwọn tó àwọn tó rántí wọ́n ti ń dá mi lómi báyìí gbogbo èèyàn kọ́ ló máa ń rí news gbogbo news tó bá jáde gbogbo èèyàn kọ́ ló máa ń rí ìgbà míì wà news míì wà tẹ́lẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báyìí ama lẹ́yìn oṣù mẹ́fà lè lómi ló máa tó dọ́dọ̀ ẹlòmíì tó máa tó rí now tó bá ti fẹ́ ṣe iṣẹ́ ibi wọn wọ́n á kọ́kọ́ lọ ṣe inspection ẹ má wá expect pé ẹsẹ̀kẹsẹ̀ tó ń ṣe inspection yẹn lè máa rí repercussion àbí lè máa rí reaction wọn ní agbègbè tó ń lọ ṣe inspection sí yẹn wọ́n á bẹ̀ sí ni wọ́n máa ṣe planning strategizing wọ́n á bẹ̀ sí ni wọ́n máa plan sometimes it might take them up to up to five years pàápàá láti ṣe àwọn eh, inspection tó bá fẹ́ ṣe ẹ still uh, starboy wọ́n ní i still remember ẹ ṣe Kẹ́hìndé Saliman ẹ káàbọ̀ sometimes it might take them even up to ten years láti ṣe àwọn calculation wọn láti ṣe àwọn inspections wọn tó bá ti wá ká tó bá ti wá ṣe inspection wọn tó ti ṣe mathematics wọn ní kọ́nà tán ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá máa rí iṣẹ́ ọwọ́ wọn tẹ́ ẹ bá máa lọ sí ìwéré ilé yẹn dáadáa á ti ní nǹkan kan tí wọ́n fojú sùn síbẹ̀ yẹn kó tó lọ máa ṣe attack yẹn láwọn ìgbà táwa ń sọ fún yín tẹ́lẹ̀ wípé àwọn tó bá ń tẹ̀lé mi dára tẹ́lẹ̀ wọ́n tún máa ń sọ fún yín tẹ́lẹ̀ wípé wọ́n fẹ́ number one wọ́n fẹ́ islamize Nigeria whether you take it or you leave it it doesn't matter how many pastors how many bishop lẹ ní Nigeria tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe yìí wọ́n máa ṣe ó lè ó lè gbà wọ́n ní fifty years láti achieve ẹ̀ either you take it or you leave it. now it's not about pé wọ́n kàn fẹ́ islamize Nigeria nìkan ilẹ̀ yorùbá wọ́n fẹ́ gbà ọmọ yorùbá lọ́wọ́ mo sọ fún yín tẹ́lẹ̀ pé nígbà míì gan wọn nídà tí wọn nídà tí sọ pé kẹ́ kúrò lórí ilẹ̀ yín kó tó balẹ̀ mọ́ yín lọ́wọ́. tán bá ti lè wá sí agbègbè kan hmm, tán ti tán ti pa èèyàn bíi fifty lẹ́ẹ̀kan náà ṣáwọn tó kù máa dúró ni àwọn tó kù lágbègbè yẹn ṣá máa dúró ni wọn ò ní dúró oníkálukú abẹ sí ni máa sásàlẹ fẹmi ara wọn ni and tó bá achieve irú nǹkan yẹn now ibi tá a wá ń lọ lélẹ̀ yìí nígbà tí Buhari wà ń bẹ̀ a ní Fúlàní ló wà ń bẹ̀ à ń pariwo pé àwọn Fúlàní ni o kinní kan ni o Buhari o àwọn èèyàn ń ṣe kinní kan o hmm. ní báyìí Yorùbá ló wà ń báyìí kí ni ká wá sọ pé ó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa rí ẹ jẹ́ kí n máa rí pé ẹ̀ ń gbádùn ètò yìí I know Samuel ẹ káàbọ̀ good evening you're welcome sir or you're welcome ma nísìnyí báyìí bàbá Tinubu ló wà ń bẹ̀ bàbá Tinubu tó wà ń bẹ̀ ń sìn àwọn yòó tiẹ̀ wá ráyè tiwa bàbá Tinubu ráyè ọmọ Yorùbá o adùn awù awù mi ti bá lè rí fídíò kan tí mo ṣe few days to election. Hmm. Yorùbá àbí kí n sọ pé ọmọ Nàìjíríà nǹkan tó ń bọ̀ Nàìjíríà eh, some some people are not preparing for it nǹkan tó ń bọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ah me i'm not coming here to me wá ṣẹ̀rù by anybody mm-mm, mm-mm, ah ṣẹ̀rù by anybody but tí àwọn tá a pè ní leader nílẹ̀ yorùbá tí wọ́n bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ṣebí àwọn kan nígbà tí ọ̀rọ̀ ìwé nílé ṣẹlẹ̀ ń olóyè Sunday Igboho olóyè Sunday Igboho wọ́n fún wọ́n send warning wípé kí àwọn tó ń ṣe ìwà tí wọ́n àwọn tó ń ṣiṣẹ́ ibi níbẹ̀ pé kó dáwọ́ dúró bíbẹ̀ kọ́ báwọn ọmọ Yorùbá náà sọ̀rọ̀ Hmm? Now, báwọn ọmọ Yorùbá náà sọ̀rọ̀ àwọn ará àwọn ará wọn àwọn tó rán wọn ṣẹ́ wọ́n ti jáde padà sọ̀rọ̀ ẹgbọ́n kan tó fi dá Chief Sunday Igboho lóhùn àwa wo ìsìn la máa mọ̀ bóyá a ní olórí tó jọmọ Yorùbá àbá àlọ́ olórí tó jọmọ Yorùbá ń sìn nílẹ̀ Yorùbá ẹ fún mi ìṣẹ́jú kan. Aha. Live in any part of the country. Just of every Nigerian has right to live in any part of the country. Just of recent, Sunday ago, uh, was released from, uh, released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, uh, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move mi ì mọ̀ bóyá gbọ́kàn tí ọkùnrin sọ́ńbẹ̀ yẹn ó ní ní ó ní Sunday Igboho Sunday Igboho ló sọ yẹn wípé wọ́n ṣẹ̀ fílẹ̀ ní ìlú Benin Republic lẹ́yìn náà pé Sunday Igboho yẹn ó wá issue warning fún àwọn ọmọ Fúlàní àwọn tó wà ní ilẹ̀ Yorùbá pé kán kúrò ní ilẹ̀ Yorùbá Chief Sunday Igboho ò ní kán àwọn Fúlàní kúrò nílẹ̀ Yorùbá àwọn tó ń pa àwọn èèyàn ni wọ́n ní kó dákẹ́ kó dẹ́kun pípa àwọn ọmọ Yorùbá bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n fi ilẹ̀ Yorùbá sílẹ̀ ẹ ṣe atọ́nà kẹfàs ẹ káàbọ̀ àwòṣemọ́ sọ́rí o àwòṣemọ́ ìfátókun ẹ káàbọ̀ sórí ètò Chief Sunday Igboho ní kí Fúlàní dédé kúrò lórí ilẹ̀ Yorùbá àwọn ará bíi sìn wọ́n ń gbọ́ pé Fúlàní ń pa ọmọ Yorùbá láti bí ọdún láti bí láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àgbọ́ statement kankan látọ̀dọ̀ wọn àgbọ́ kí wọ́n sọ kán sọ há lórí ẹ̀ wípé à ẹ̀yin ọmọ fúlàní yìí o kán give statement bó ṣe give statement yìí nígbà tí Sunday Igboho wá sọ pé àwọn ọmọ ẹ̀yin fúlàní o tẹ̀wá níbi tẹ̀wá yìí o ẹ dẹ́kun ohun tẹ̀ ń ṣe yìí o ó give statement jáde tó túmọ̀ sí pé àwọn náà rán wọn ń ṣẹ́ torí tí ò bá ń ṣerú wọn ìlú rán àwọn èèyàn yẹn ń ṣẹ́ ẹ àwọn tó ń pààyàn now ó wá sọ pé ẹ jẹ́ gbọ́ síwájú òun sọ pé káwọn ọmọ o pé tí Sunday Igboho ò stop ohun tó ń ṣe yẹn ẹ̀yin náà ẹ máa gbógun ti àwọn ọmọ Yorùbá tó wà nílẹ̀ Haúsá láti lé wọn kúrò nílẹ̀ Haúsá ẹ jẹ́ gbọ́ síwájú. if you refuse to listen to uh, if you resist to listen then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go back to their region. okay now the question here is this nínú òfin nàìjíríà everybody nínú òfin nàìjíríà tá a ṣe mọ̀ lẹ́ni everybody has the right to live in any part of the country as long as you are a Nigerian. You have the right to live peacefully in any part of the country. Now, what if you are not living in that area peacefully kí ni òfin fàyè gbà kí ló yẹ kí ó ṣẹlẹ̀ ṣé àwọn ọmọ Yorùbá tó wà ní ilẹ̀ Haúsá ṣé a pé anybody wọn bó tiẹ̀ na Haúsá kan rí ṣá gbọ́ pé ọmọ Yorùbá kankan ó nà ó nà ni mo sọ ó nà ká má sì sọ pé èèyàn pa èèyàn ṣọmọ yorùbá kankan na ọmọ haúsá kan rí tá a gbọ́ nú ròyìn pé à ní ìlú zamfara o ọmọ yorùbá kan ló bá mú igi ló bá fi na ọmọ ọmọ haúsá kan àbọ̀mọ fúlàní ń bẹ̀ ṣáà gbọ́ rí àwa ò tó bẹ́ẹ̀ ọmọ yorùbá tó bá ṣerú ẹ̀ níbẹ̀ yẹn á jẹyún ẹ̀ ń ṣu hmm? bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwa máa wá lajú kalẹ̀ nílẹ̀ yorùbá wọn wá ní náà yín nìkan wọn fún yín lẹ́gba nìkan wọn á mú wàlúù wọn á kó wá sóko yín wọn á fi jẹ yín lóko lẹ́yìn tó bá jẹ yín lóko tán wọn tẹ ẹ bá wá sọ̀rọ̀ nílẹ̀ yorùbá ọlọ́pàá ilẹ̀ yorùbá á tún ṣe yín mọ́ á ṣe yín mọ́nú àhámọ́ wọn á ṣe á fi yín sí detention torí pé fúlàní wá jẹ yín ó wá fi màálù ẹ̀ jẹ yín lóko and you think we have and you think we, we, we are we are still human beings. kí ló ń ṣe àwa yorùbá ganan fúlàní máa nǹkan tá a nílẹ̀ wọn tá a bá sọ̀rọ̀ ń sìn wá ní ṣìlá awala and create hatred ohun tá tí a lè dánwò nílẹ̀ yín ẹ̀ wá ń dánwò ẹ̀wò wa tá a wá sọ pé ó dá ṣé kí tí gbogbo yorùbá tẹ̀ wá sọ̀rọ̀ ẹnìkan náà ló máa jáde sọ̀rọ̀ eléyìí tí olóyè sọ ní ṣe ẹnìkan jáde sọ̀rọ̀ tẹ́nìkan bá wá sọ pé ó yá ẹ má pa àwọn èèyàn wa mọ́ ṣé ó wá jẹ́ problem ni ìgbà yìí la máa mọ̀ bí kú ló loko bí tàkúté ni àsìkò yìí la máa tó mọ̀ ilẹ̀ Yorùbá bóyá àwọn àwọn tá a pè ní olórí ilẹ̀ Yorùbá bóyá wọ́n sì bóyá wọ́n tiẹ̀ sì lè wọ́n sì ní nǹkan kan tá a lè pè ní ní ní pride fún wọn bí wọ́n tiẹ̀ sì ní iyì àbí wọ́n sì ní agbára wọn because all of them are fighting for power. Now, some of them have the power as the chief security of the states. And their obligation, their right, their duty is to protect the land and their and the properties in the state. ẹ tí gbọ́ right pé ọmọ Yorùbá kan na ọmọ Fúlàní kámà tí wàá sọ pé wọ́n sọ pé ọmọ Yorùbá kan pa ọmọ Fúlàní ní ilẹ̀ Haúsá ṣe é rí i oni ẹ̀gbin oníyọ̀rọ̀ ẹ rí pé ẹ̀gbin ní ọ̀rọ̀ líle yìí wọ́n fi ń kàn wá lẹ̀ Yorùbá and we say we have a of rep members a senators a ní eh, kí náà ti ń pè é a chairman local government a governors a senators and to credit all ọmọ Yorùbá tún ni president ń sìn ohun tó wá ṣẹlẹ̀ lábẹ́ abẹ́ Fúlàní ó sì tún ṣẹlẹ̀ sọmọ Yorùbá ní abẹ́ ọmọ Yorùbá nígbà táwa kan dẹ̀ sọ wípé the solution to that country or to the problem we are facing in Nigeria now is not even for you to choose a new president. Abayomi Adisa from Belgium ah ẹ mà kálẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àwọn àwọn tí a ń Belgium mo ṣe kúrò Belgium láìpẹ́ yìí ni <laughs> so now nígbà tá à ń sọ pé the solution to problem of Nigeria kò ń ṣe pé kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ mo ń gbọ́ nǹkan kan tó fẹ́ yí mi lórí nígbà tí mò ń gbọ́ <laughs> Nigeria I mean Nigeria ọlọ́mọ ẹ̀ka yìí <laughs> ọlọ́mọ ẹ̀ka yìí Nigeria bàjẹ́ tí ó bá bàjẹ́ <coughs> president yín president yín ẹ ṣáà má tiẹ̀ ẹ má ro kàn pé ó fẹ́ wá ṣiṣẹ́ nǹkan fún yín ẹ má rò kàn pé ẹni tẹ̀sẹ̀ yun president ó fẹ́ wá tún nàìjíríà ṣe because the man is just coming there to come and settle himself settle himself off new president yín sọ pé òun oh my god ẹ jẹ́ kí n play ẹ jẹ́ kí n play yẹn náà jáde ẹ jẹ́ kí n play yẹn jáde a máa padà sórí èrè tá a sọ tẹ́lẹ̀ yìí o a máa padà sórí ẹ̀ but tí n bá ti ń sọ̀rọ̀ mo máa fẹ́ kí n máa fi kí n máa fún kí n máa fún ọ̀rọ̀ mi ní ẹ̀rí tẹ́ fi máa mọ̀ pé wọ́n ṣe sọ pé nàìjíríà ń jẹ gbèsè tó nàìjíríà ń jẹ gbèsè nàìjíríà ń jẹ gbèsè ẹ máa gbọ́gbọ́ tí president yín tán fẹ́ fi owó yín ṣe aha ọ̀dà pò lélẹ́yìí. All right. Five, eight to 18, 1800 hours GMT in Nigeria. All right. So real quick, to Tinubu supporters. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Tinubu. Ẹ̀yin number wí by. It's just five months or six months in office. Mm. All right. With all I have here, if Tinubu's administration can actually do this thing they listed out here, if they, if they can actually do this, I bet you the economy will take shape. The economy will begin to change. Mi ò bóyá ń gbọ́ ọ́dún yẹn dáadáa. Foodwares in the market will begin to drop. The, uh, the naira will begin to gain its weight. Ohun tí arákùnrin yìí ṣe nǹkan tó ń pè ní scasm ṣé sarcasm àbí scasm òun ni arákùnrin yìí ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn nǹkan tó fẹ́ highlight ń bẹ̀. So let me read it out to you. The total capital they want to spend there is twenty-eight billion naira, okay? And let me, let, let me read it out to you each quarters um, each quarters that this money are, um, are meant to go to and how much is going to each quarter to boost to help see if we can revamp the economy. Number one, purchase of SUV vehicles, two point nine billion naira. Uh, uh, Number two, replacement. Ele tẹ́ ń gbọ́ yìí kò ń ṣe ti àwọn house of assembly àbí kí náà ń pè wọ́n àwọn house of rep àbí kí náà ti ń pè wọ́n kò ń ṣe ti wọn léléyìí o eléyìí tó ń fẹ́ fi purchase vehicle fún president lélẹ́yìí o owó tó ń budget báyìí láti fi purchase vehicle SUV vehicles fún president ó ní ẹ ti ń gbọ́ yẹn o ẹ jẹ́ àdàpàdà rí ẹ̀. economy number one purchase of SUV vehicles hmm. two point nine billion naira. two point nine billion naira. number two replacement of operational pool vehicles. anybody might think. Number three. Ẹ jẹ́ ìdá padà kí ẹ lè gbọ́. Revamp the economy. Okay. Number one, purchase of SUV vehicles, two point nine billion naira. Okay. Number two, replacement of operational pole vehicles. Okay. Two point nine billion naira. Hmm. Number three, renovation of residential quarters for Mr. President. Renovation of residential quarters. Billion naira four billion naira. renovation of abuja house two point five billion. kò tiẹ̀ sí kankan tó jẹ́ million mílíọ̀n bẹ́ẹ̀. modernization and digitalization of the state house. okay. two hundred million. ah ọpẹ́ o. construction of office complex in the state four billion naira. Hmm. renovation of Jordan Barra's official residence of Mr. President. Okay. Four billion naira. Four billion naira. Renovation of official quarters of Vice President in Lagos. Hmm three billion naira. Wow. Acquisition, renovation, and rehabilitation of two numbers of EFCC forfeited quarters at State House Complex <laughs> at Mabushi, 1.5 billion naira. <laughs> Acquisition, renovation, and rehabilitation of two numbers of EFCC forfeited quarters at State House Complex at Gusape, 1.5 billion naira. Hmm. Purchase of official vehicles for the office of the First Lady, 1.5 billion naira. The first lady. And there's another separate 5 billion naira that was being proposed to purchase presidential yachts, presidential cruise. Yeah, cruise yachts. The president Ibera. House of Representatives is still battling to decline that offer. It would have scaled through if the likes of Sarah. Sarah reporter tí ó bá tú àṣírí, ó bá ti approve you know. It would have scaled through, all right? presidential yachts for the president five billion naira. Mm. and the country does not have money. no Let me tell you and they are borrowing money. without listen i don't know body any apology if you come on. now ẹ ti ń gbọ́ president yín ní that is by the side of this of the of this program mo kàn yà síbẹ̀ yẹn lálẹ́ yìí ni mo kàn yà síbẹ̀ yẹn díẹ̀ ni ẹ meanwhile problem tó dojúkọ wá nílẹ̀ yorùbá lọ́wọ́lọ́wọ́ it is kò ń ṣe nílẹ̀ yorùbá nìkan ká bá sọ pé nílẹ̀ yorùbá ní nàìjíríà generally it is numerous a ò lè kà á ṣé pírọ́blẹ́mù ebi tó ń pa aráàlú ni ká sọ ẹ́ àbí ti pé kò sí ẹ̀kọ́ tó yè kooro àbí ti pé ọ̀nà ò dáa àbí ti pé kò sí iná àbí ti pé kò sí iṣẹ́ ẹ́ èwo ni ká sọ ń bẹ̀ èwo ni ká máa sọ ń bẹ̀ gbogbo yẹn ò ń kọ àwọn kò ń kọ àwọn leader wa èmi tẹ̀ wá ròǹgbà mi pé kí ni nǹkan kí ni nǹkan tí wọ́n lè ṣe kí ni nǹkan tí ìjọba lè ṣe ẹ tó máa ṣe sí aráàlú ní nàìjíríà tó máa jẹ́ kí aráàlú kí gbogbo aráàlú fìmọ̀ ṣọ̀kan pé sẹ́ẹ̀ no ìṣó ṣe mọ́ i mean we have had it enough we have had it enough àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá pàápàá mo máa ń sọ pé ìlà ìlà ìlà ogún ẹ̀ ìlà ọgọ́rùn-ún ẹ̀sẹ̀ pàápàá kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láwọn ìlú táwa mọ̀ kí aráàlú má ti kọ́ má ti fi gbé ta nàìjíríà náà má ti fi owó kún ewé epo táwọn ìbá ti pariwo jẹ́ kan wọ́n á tún gbẹnu dákẹ́ àwọn kódà wọ́n ti mọ̀ pé táwọn bá ti ṣe ohun tó fẹ́ ṣe tẹ́ ẹ bá ti pariwo ọjọ́ kan ọjọ́ méjì ẹ máa sinmi <laughs> wọ́n ti mọ̀ pé Eh, eh, Nigeria ò ní we are we are used to this we are used to that system wípé tábà ti lè fi kún owó nǹkan báyìí bóyá wọn implement policy kan ni tí ó tó policy Yo, o ó máa affect aráàlú eh? policy máa affect aráàlú o kàkà kí àwọn aráàlú kan wá react sí bó ṣe yẹ kán react sí tó bá ti lè pariwo ọjọ́ kan wo kí ló fẹ́ ṣe àṣà ní àṣà <laughs> ní wa a máa kóòpù wo eh, eléyìí kọ́ làkọ́kọ́ bá pariwo bẹ́ẹ̀ lọ́wọ́n ní ṣe nǹkan kan bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ariwo wa ni ò kì í tó táriwo aráàlú bá tó tí àwọn èèyàn jáde tó ìjọba gbọ́dọ̀ gbọ́rọ̀ sáráàlú lẹ́nu ni ìjọba aráàlú ló níjọba bọ̀ ńgbà tá aráàlú bá mọ agbára tóun ní we see that we see ourselves like their slave meanwhile the reverse is the case they are your slaves àwọn gangan ni òjíṣẹ́ fún yín but when you don't see politicians as your your servants but you see them rather as your god you see them as your demi god, then they continue to treat you as their slaves. Ìjọ́ tí àwọn èèyàn bá dìde ẹ worú irú protest tó ṣẹlẹ̀ nígbà ẹ̀ ń sàtìyẹn táwọn èèyàn bá insist lórí right wọn gbà yẹn regardless of what happens eh? regardless of what happen káṣá ti máa rí owó rà á dáa fún yín Táíwò that is the slang Oh, káṣá ti máa rówó rà jàre ìbáwò wọn kọ́ta sìmẹ́ǹtì ní five thousand oh, ẹni ma kọ́lé ma kọ́lé that is the slang Yorùbá dẹ̀ sọ pé kékeré báyìí láti máa ń pè ká ìrókò tí ọ̀rọ̀ bá ti ń ṣẹlẹ̀ tó bá ti ń ṣẹlẹ̀ báyìí tẹ́ ẹ̀ bá ti bẹ̀ sí ní máa gbógun kẹ́ẹ̀ tètè máa lahùn sọ̀rọ̀ yẹn before you know it you get used to you get used to it tẹ bá ti get used to it àti wá nígbà tó bá ti wá pẹ́ àti wá sọ pé káwọ́ máa dìde fún nǹkan yẹn kò wá níyá mọ́ now many of the things problem ti Nigeria ní sìn it doesn't start now ó bẹ̀rẹ̀ tí ọjọ́ tó ti pẹ́ ti bẹ̀rẹ̀ but because we are already used to that system pé wo kò sẹ́ eh, lágbájá ṣe tiẹ̀ ó kúrò ń bẹ̀ eh, ọdún mẹ́jọ péré náà ni ọdún mẹ́rin péré náà ni ọ̀ káwọn kan sọ pé à tá a bá sọ̀rọ̀ à christian lẹ́ni tó wà ń bẹ̀ o a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ against ẹni tó jẹ́ ẹlẹ́sìn wa náà àbí kẹ́nìkan káwọn kan sọ pé à mùsùlùmí lẹ́ni tó wà ń bẹ̀ à ṣáà ní máa tako ẹlẹ́sìn wa a gbọ́dọ̀ you know that religious uh, sentiment a máa ń lò àbí káwọn kan sọ pé à APC ni wá APC lẹ́ni tó wà ń bẹ̀ ṣáà máa wá máa ṣàmáà máa tako pátì wa ni àní tako pátì wa náà even táwọn ará pátì mi bá ń ta tó máa ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ against nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn tó kù wọn á ní báwọn PDP ṣe máa ń ṣe nìyẹn ẹgbà táwọn náà wà ń bẹ̀ ṣèlú àwọn náà wọn lò sixteen years wọn á máa fi wọn á máa fi failure justify failure instead kí gbogbo aráàlú wọn wọn mọ̀ pé àwọn politicians yìí tásìkò bá tó láti jọ pín owó yín owó tó yẹ kán fi ṣaráàlú lóore mo lọ síbì kan lénìí because i will tell you the truth uh, mi ò lọ bí iṣẹ́ láti bí ọjọ́ mélòó kan ok mi ò lọ síbi iṣẹ́ and that's because kò ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ ní àdúgbò tí mo wà for now bí o ṣe wá síṣẹ́ yẹn tí mi ò lọ bí iṣẹ́ yẹn hmm? ìjọba ti ní mo ti ọ́fíìsì tí mo máa lọ láti lọ report pé ìjọba o ibi tí mo ti ń ṣiṣẹ́ ti ní kí n stop iṣẹ́ o torí ìdí kan báyìí báyìí àbí kejì mi ò lè lọ síbi iṣẹ́ báyìí báyìí o ẹ́ tí n bá ti lọ síbẹ̀ mo lọ síbẹ̀ ebi tí mo sọ kódà mo record video ń bẹ̀ lẹ́ni tí n bá wo orí fídíò mi eh, orí fóònù mi máa rí fídíò náà bóyá kí n play díẹ̀ fún yín bẹ̀ tẹ́ ẹ bá ti lọ sí irú ọ́fíìsì yẹn just go there register yourself kó dẹ̀ mú proof lọ sí ọ̀dọ̀ ọ́fíìsì yẹn wípé ẹlòmí um, sa sososo ibi bàbá mo ti ń ṣẹ́ tẹ́lẹ̀ but all of a sudden mi ò lè ṣiṣẹ́ mọ́ for now even bí ó lè jẹ́ pé torí sickness or bóyá torí kò síṣẹ́ or torí pé o l'accident uh, just one reason reasonable to the government ìjọba máa bẹ̀ láti ìjọ tó bá ti lọ eh, eh, report ara ẹ yẹn wọ́n á dẹ̀ gba information ẹ̀ kalẹ̀ just give them the evidence that that thing happened láti ìgbà yẹn lọ responsibility yẹn torí ìjọba àpapọ̀ ti ń san tax tẹ́lẹ̀ nígbà tó ń ṣiṣẹ́ gbà mí nígbà òjò kí n lè gbà nígbà ẹ̀rùn níjọba àwọn Europe máa ń ṣe ìwọ ti ń ṣiṣẹ́ láti bí oṣù mélòó àbí ọdún mélòó sẹ́yìn níjọ́ tó o bá lè ṣiṣẹ́ yálà o síkì ni o ọ̀tá ẹ̀ lásídẹ̀ǹtì ni o nǹkan kan ló ṣẹlẹ̀ sí ẹni o àbọ̀ sàkẹ́mi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ yẹn ìjọba mọ̀ kó o san tax before that time lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọba bẹ̀ sí ni máa fún ẹ ní owó ìrànwọ́ kò ń ṣe palliative tí wọ́n náà ń pín fún yín o palliative palliative Congo gàrí kan kọ́lá ń sọ̀rọ̀ èyí o owó ilé ẹ ìjọba ló máa san lóṣù yẹn títí dìgbà tó máa fi regain iṣẹ́ padà owó ilé ẹ owó tó máa fi jẹun abalẹ̀ sákàǹtì ẹni àwọn ọmọ ẹ̀wọ̀n nítorí ẹ̀kọ́ stop school torí pé ò lọ́bi iṣẹ́ mọ́ ohun tán pè ń pé èèyàn níjọba ń lù nìyẹn àbí mo parọ́ ni we citizens cannot do what it would take revolution ó dùn mí pé mi ò rí comment àwọn èèyàn lórí YouTube wọ́n rí pé àwọn èèyàn comment o but apá ibi tí kinní yẹn wà ó bright bákan ẹ má bínú màá ṣe adjustment lórí ẹ̀ next time now ìjọba máa wá rí pé o ti o ti máa ń san tax tẹ́lẹ̀ nígbà tí o wá ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀yìn àbí tó lè ṣiṣẹ́ yẹn then they have to come in for you ohun tí wọ́n fi tax aráàlú ṣe nìyẹn kò ń ṣe nǹkan táwọn president yìí fi owó owó tax ṣe lélẹ́yìí tí wọ́n fi ń ṣe Dutchman pounds wọ́n ní job center exactly àwọn tó mọ ọ̀rọ̀ tí mò ń sọ gangan nìyẹn ẹ jẹ́ kí n fún yín ní evidence ọ̀rọ̀ tí mò ń sọ I went there today because mi ò níṣẹ́ lọ́wọ́ báyìí so ẹ̀yin tẹ́ máa ń bú wa tẹ́lẹ̀ pé alọ́wọ́ ṣẹṣe à ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ńgbà yẹn ìsinra àníṣẹ́ mọ́ <laughs> ìsinra àníṣẹ́ so tẹ́ bá níṣẹ́ tẹ́ fẹ́ fún mi ẹ pè mí kí n kẹ fún mi níṣẹ́ <laughs> some of you think because we just come online to to talk about our people you think we don't have work now ẹ jẹ́ kí n wá aha this is me today ọ̀fẹ́ àti àǹfààní láti máa rí fídíò yìí káàkiri àgbáyé pàápàá àwa tá a jẹ́ ọmọ yorùbá torí mo mọ̀ọ́mọ̀ ṣe fídíò yìí ní èdè yorùbá ni tẹ́ ẹ bá rí tí wàhálà ń ṣẹlẹ̀ nílùú tí àwọn èèyàn pàápàá àwọn ọ̀dọ́ àbáwọn adélébọ̀ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ń wu ìwà oríṣiríṣi. ẹ bá wa pín program yẹn bá wa ṣí ẹ lóríṣiríṣi láti fi wá owó pé kí wọ́n lè gbé ayé hmm. ara àwọn ìdí tó fà ni pé ìjọba ó kùnà mo wà níbi kan báyìí báyìí tí mo fẹ́ fi nǹkan kan wà ń bẹ̀ ní àwọn ìlú òyìnbó láwọn ìlú tó kù àwọn ìlú kọ̀ọ̀kan tí. bóyá kí n connect kí ni mo speaker kó lè sọ̀rọ̀ ju báyìí lọ. ni àwọn ètò báyìí wà tíyẹ̀ bá wà nínú ìlú. ẹ má bínú yálà ojú ọmọ nílùú ni àbí òun iṣẹ́ ọmọ nílùú nígbà tó jẹ́ pé o ti ní residence permit o ti ní ìwé ìdánimọ̀ nínú ìlú yẹn pé ẹni lágbájá lágbájá báyìí báyìí o a fún ẹ lórí ọ̀fẹ́ láti gbé ní ìlú yìí ta lè pè ní national identity card or residence permit o ti ní àǹfààní sí gbogbo nǹkan tó wà ní ìlú yẹn gẹ́gẹ́ bí ọkọ̀ tó ń gbé ní ìlú yẹn yálà ọmọ nílùú ni ẹ àbí òkè ṣe nílùú kí má fa àkókò gùn. ẹ má bínú mo fẹ́ connect ẹ̀ mọ́ speaker so that ọ̀rọ̀ yẹn á jáde dára ju báyẹn lọ. Mm-hmm. Okay. Òun ni ibi tí ó jẹ́ wípé gbogbo èèyàn tó bá wà nínú ìlú yìí àbí ní agbègbè yìí àbí ní àdúgbò yìí tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ tẹ́lẹ̀ nítorí ìdí kan àbí míì mo lérò pé ń gbọ́ dáadáa bá yẹn ṣiṣẹ́ mọ́ bóyá o ṣàìsàn ni o àbí nítorí ìdí kan àbí kejì àbọ̀yán dẹ́ ẹni ló lẹ́nu iṣẹ́ o wà níṣẹ́ lọ́wọ́ o dẹ̀ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìjọba ìlú wọ́n ṣètò ibi tó yẹ pé wàá lọ síbẹ̀ láti wípé o máa jẹ ni o máa mu o máa sanwó ilé ibẹ̀ náà ti máa bá ẹ yanjú ọ̀rọ̀ yẹn tí ìjọba bá ti wá ṣerú nǹkan báyìí tó jẹ́ pé tó o bá níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tó bá níṣẹ́ mọ́ kò ń ṣe pé ó máa kú àti wá ẹnìkan nínú ilé àwọn adigbẹ́lòmíì odidi oṣù kan oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́fà ẹlòmíì tí ìrìṣẹ́ padà nígbà tí yẹn bá wá wà ẹ tó níyàwó tó lọ́mọ tó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó di pé kò ṣiṣẹ́ mọ́ bóyá kí n fọwọ́ tó yẹ díẹ̀ nígbà tí ò bá ṣiṣẹ́ mọ́ ẹ́ á wípé ibi tí mo wà yìí mo ṣe sọ lẹ́ẹ̀kan o agent tour for herbite ṣe ti rí ibi tí mo wà yìí building yẹn lélẹ́yìí building ìjọba kan ni tó jẹ́ pé gbogbo èèyàn tó bá ti wà ní inú ìlú tí mo wà yìí tí ò bá ní iṣẹ́ lọ́wọ́ mo fẹ́ wọnú bẹ̀ lọ ní báyẹn o màá wá fi àwọn èèyàn hàn yín gbogbo àwọn tẹ bá ti rí bẹ̀ ẹ́ àwọn tí yẹ pé nítorí ìdí kan bí kejì wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn ò ṣiṣẹ́ mọ́ ni tó bá ti níṣẹ́ lọ́wọ́ báyẹn wọn á wá síbẹ̀ wọn á wá rẹ́gísítà lọ́dọ̀ ìjọba pé ìjọba o mo ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ o ṣùgbọ́n torí ìdí kan àbí kejì <laughs> mi ò lè ṣiṣẹ́ báyìí o yálà mo sìkì ni o mo ní accident ni o wọ́n sàkì mi níṣẹ́ ni o wà wá rẹ́gísítà ń bẹ̀ tó o bá ti rẹ́gísítà ń bẹ̀ ìjọba tìgbà yẹn oṣù tó máa tẹ̀lé báyìí ìjọba bẹ̀ sí ni máa sanwó sínú àkáǹtì ẹ̀ wọ́n á bẹ̀ sí ni sanwó sínú àkáǹtì ẹ̀ torí pé kí ni wọn ò fẹ́ kó o di nuisance sínú ìlú fún wọn wọ́n mọ̀ pé cost tó máa tó máa tó máa ná lé ẹ lórí kó má bàa di nuisance yẹn wọ́n mọ̀ pé tó bá di nuisance yẹn tán cost táwọn máa ná ó lè jù bẹ́ẹ̀ lọ so wọ́n á ṣètọ́jú ẹ owó ilé tó máa san lóṣù yẹn ni o ẹ̀wọ̀n ọmọ ẹ fẹ́ jẹun ni o ìwọ gan fẹ́ ní nǹkan lápò ni wọ́n á san sínú account ẹ ẹ jẹ́ ká wọlé síbẹ̀ ó kàn níbi tí mo máa rìn dé tí mi ò nílè ṣe fídíò yìí mọ́ tí máa stop fídíò yìí ṣùgbọ́n máa fi àwọn kankan wọ̀nyí bẹ̀ ẹ jẹ́ ká wọlé. mo fẹ́ kí everybody rí fídíò yẹn mo wọ̀ lọ yìí. mi a ka ṣe báyìí. so ṣe ti ń rí ẹ ti ń rí. ẹ ti ń rí àwọn nǹkan tó kọ síbẹ̀ yẹn tí bá ní kí n túmọ̀ ẹ̀ fún yín wọ́n ní Bundesagent for Arbeit. ohun tó ń pè bẹ́ẹ̀ yẹn ni ilé ibi tí ó yẹ pé ibi tí wọ́n ti ibẹ̀ yẹn tó o bá ń wáṣẹ́ náà tó o bá lọ síbẹ̀ wọ́n á bẹ̀ wáṣẹ́ ń bẹ̀. àwọn tí wọ́n lórí ìlàyé àwọn tí wọ́n níṣẹ́ lọ́wọ́ ni tí Ah, wọ́n fẹ́ wá wọ́n fẹ́ wá béèrè fún àǹfààní lọ́dọ̀ ìjọba wípé kíjọba kó ràn wọ́n lọ́wọ́ torí pé kí ni eh, kò síṣẹ́ lọ́wọ́ wọn. ṣe ti rí bẹ́ẹ̀ báyẹn náà mo ṣe ń sọ so àwọn tí mo sọ fún yín lẹ́ẹ̀kan àwọn tẹ́ ń rí lórí làyẹn báyẹn náà àwọn tí wọ́n wá tó ń wá síbẹ̀ yẹn fún the same purpose ni tí mo lọ fúnbẹ̀ fún àwọn náà. ni wọ́n ṣe wọ wọn wọn ti lose employment wọn so ibẹ̀ yẹn ń sìn wọn á fẹ́ mọrú iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ṣètìrí àwọn èèyàn tó wà lórí ìlà yẹn náà àwọn náà fẹ́ lọ sí wọn lọ síbẹ̀ láti lọ sọ fún ìjọba pé ìjọba o mo ti ń ṣiṣẹ́ fún yín tẹ́lẹ̀ o ṣùgbọ́n torí ìdí kan àbí kejì yálà mo sick báyìí ni o mi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ báyìí ni wọ́n ti stop mi wọ́n ti dá mi dúró lẹ́nu iṣẹ́ ni o ìjọba lẹ́sẹ̀kẹsẹ̀ láti gbà yẹn lọ wọ́n á gba information yẹn wọ́n lè bẹ wáṣẹ́ láti ibẹ̀ náà ó kàn lè gbà wọ́n lákòókò díẹ̀ so wọ́n á dẹ̀ fún ẹ náà wọn ìgbésẹ̀ kan tó máa gbé ìmí wọ́n lè ní kó lọ ṣe kíní application yẹn gan online ìmí wọ́n lè ní ó yá wọ́n á fún ẹ ní fọ́ọ̀mù tó máa fi wàá lọ fi fọ́ọ̀mù yẹn wàá dá padà fún wọn tó bá ti lè dá fọ́ọ̀mù yẹn padà fún wọn owó tó máa fi máa survive for that time ìjọba ló máa fún ẹ lówó yẹn owó yẹn irú owó yẹn làwọn ìjọba yín náà fi ń ra SUVs káàkiri tán ra kíní kan bílíọ̀n eléyìí bílíọ̀n eléyìí bílíọ̀n bẹ́ẹ̀ ni pé àwọn náà ń ṣiṣẹ́ owó yẹn bẹ́ẹ̀ ni pé àwọn náà ń ṣiṣẹ́ owó yẹn and kàkà káwọn ọmọ aráàlú káwọn aráàlú ká ká ká ká gbóhùn síta pé ẹ má ẹ má jẹ wá máyé mọ́ problem tó tún wá wà ni pé bọ́n ṣe ń ná owó yìí tó bá jẹ́ pé owó yìí tó bá jẹ́ pé ilẹ̀ wa náà ti ń generate owó yẹn kò bá tún dáa problem ni pé wọ́n tún lọ ń yá owó yẹn wọ́n á máa fi ṣekú wọn kù mọ́ ni to the detriment of the people. Eh? To the detriment of the people. Bẹ́ẹ̀ ni wọ́n ní arbeit laws. You are, you are right. Àwọn tó àwọn ará Germany ló ń sọ̀rọ̀ yẹn. Arbeit laws exactly. Arbeit laws in get. Now, wọ́n ń gba gbogbo owó yẹn. Gbèsè tí Nàìjíríà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá jẹ́ pé lómi mọ̀ pé irú gbèsè báyìí wà lórí lórí Nàìjíríà ni. Bóyá ẹlòmíì àmọ́ bó ṣe máa bó ṣe máa bóyá bóyá ẹlòmíì àmọ́ sákúrò nàìjíríà lójó ní lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni i don't know because gbèsè tó wà ńlẹ̀ tó bá ṣì ń san owó yẹn ká wá sọ pé ẹkọ́nọ́mì wa gan padà gain ẹkọ́nọ́mì wa pé ẹkọ́nọ́mì wa wá dúró ok báwo ni ẹkọ́nọ́mì ṣe fẹ́ dúró gbà tẹ̀ ń ṣòwò kùmọ̀kùmọ̀ báyìí abẹ́ ìgbọ́yé owó tọ́nà fẹ́ ná fún presidential kìíní nìkan wọ́n ti ń sọ bíi forty five billion àbẹ́lò forty five billion naira fún presidential renovation náà fẹ́ ṣe o kò ṣe kó fẹ́ tún ilé kọ́ láti ilẹ̀ o renovation ló pọ̀ ju gbogbo owó tí eh, ọ̀gbẹ́ni yẹn kàkalẹ̀ lẹ́ẹ̀kan yẹn o renovation lásán ó ti ń cost bí forty five billion naira nílùú ta sọ pé unemployment pọ̀ àwọn ọmọ tó lọ school sí tó bá graduate possibility láti ríṣẹ́ kò sí now ìyẹn wá kan ìjọba àwa ń sọ̀rọ̀ ń sìn nínú gbogbo ẹ̀ nínú gbogbo ẹ̀ àwọn kan tún wá lọ àwọn kan tún wá wọ́n tún gbìyànjú láti láti ṣiṣẹ́ ọ̀gbìn ṣiṣẹ́ àgbẹ̀ àwọn kan wọ́n tún wá náà àwọn kan fúlàní wọ́n tún wá pa wọ́n sórí oko wọn and people are still keeping silent táwọn táwọn kan bá dẹ̀ wá sọ pé à ẹ jẹ́ ká pín ìlú yìí wọ́n á ní kan gbẹnu dákẹ́ ó dáa ẹ má ti sọ pé ká pín ìlú àwọn tó ń pa wá yìí ẹni kan forí ilẹ̀ wálẹ̀ anybody tó bá lọ sí ìlú onílùú tí èèyàn bá lọ sí onílùú o gbọ́dọ̀ tẹ̀lé òfin àti ìlànà tó bá wà nílùú yẹn ni tó bá ti lè tẹ̀lé ohun tí ìjọba ìlú yẹn bá ṣe fún ẹ wàá fara mọ́ ni àbáwọn tó bá ní ibẹ̀ yẹn ohun tó bá ṣe fún ẹ wàá fara mọ́ ni ọ̀gbẹ́ni ensign olóyè Sunday Igboho wá ní káwọn tó ń pa àwọn ní ìwérelé kí wọ́n tọwọ́ wọn abaṣọ o wọn ò rí. every nigerian has right to live in any part of the country just of recent. okay sunday igboho. ajá àtúnkì ní yẹn gbọ́. i was released from, uh, released from prison but he issued a fresh ultimatum for fulani community that are residing in yoruba land to leave the region within ten days. this time around we uh, the northern consensus movement of. sorry. of nigeria will do everything possible to stop that move. And if you refuse to listen to, uh, if you resist to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern I can't do Nigeria to also go back to their region. On the issue of compensation <laughs> uh, for our victims as a result of NSAS killing, Shasha Akinyele market killings, IPOP and ESN killings. Sorry, oh. we have been pursuing it for some years now, since previous administration up to recent. Okay. So promises were made, but still the federal government refused to fulfill the promise. Ah. So we are requesting Mr. President Bola Ahmed Tunumbu on this issue of compensation to do something on it, as we are given four weeks ultimatum. If nothing is if nothing is being done, then we are oh, actually going a peaceful protest, peaceful demonstration, after which we will shut down the country on all food supplies moving from north to all southern part of the country. This thing we have sent to President Bola Ahmed Tinubu even before he was uh, inaugurated as president. And as president commander in chief, we have also forwarded this demand and request. All security agencies, the head of security agencies of this country are aware of it. All governors of 19 northern states, all former leaders, the former president uh, of the Federal Republic of Nigeria, most especially those that come from the north, are aware of it. The Northern Traditional Council are aware of it. The 19 northern state assemblies are also aware of this issue. It's not a new matter. We have been pursuing this issue since during the uh, answers, the Shasha Akinyele market killings, and that of the ESN uh, uh, and Inamdi Kanu's killings. The National Assembly, I repeat, is fully aware of it under Senator. ṣe rí i pé yorùbá sọ pé àìtètè mólè olè á now they are claiming the victims now because our own leaders are like one wọ́n wọ́n useless kí n má sọ pé wọ́n useless torí tó bá yẹ pé àwọn leader ṣe báwọn èèyàn lélẹ́yìí ṣe báwọn leader àwọn kan lélẹ́yìí in fact I should not even blame these people we should blame our own our own leaders tó jẹ́ pé wọ́n á wùwà ẹ̀gbin sọ́mọ Yorùbá lọ́dọ̀ wọn wọ́n á ṣe bẹ́ẹ̀ pé kò wọ́n rí wọ́n hùwà àbùkù sí wọn wọ́n ṣe bẹ́ẹ̀ kó wọn rí kódà wọ́n á tún ṣe káwọn gan pàápàá ńgbà míì wọn ò ní wọn ò ní wọn ò ní gbẹnu wúyẹ́ ṣe báwọn kan lélẹ́yìí tí wọ́n dúró again I mean by their people ṣe báwọn lídà rèé ṣe báwọn lídà rèé ṣe báwọn lídà rèé táwọn bá sọ pé a ní lídà ńlẹ̀ Yorùbá yet gbogbo ìyá ayé yìí ló ti jọmọ Yorùbá tán àwọn lídà wọ̀ rí kankan ṣe wọn ò rí kódà wọn ò rí wọn ò rí warning kankan láti láti israel. Hmm? ṣèbáwọn lídà ṣèbáwọn lídà rè ṣèbáwọn lídà àwọn kan lélẹ̀ lídà àwọn kan lélẹ̀ tó ń fún yín warning now if care is not taken wọn á tún sue àwọn yorùbá leaders sí court wọn á charge yín sí court i mean wọn á charge yín wọn á ní kẹ́ sanwó ìtanràn in billions lẹ́yìn pé àwọn náà pa yín ní ọmọ o àìmọye ọmọ yorùbá tó ti lọ sọ̀rọ̀ tá à ń sọ yìí and we think we have leaders in yorùbá land hmm? ìsìn la máa mọ ọmọ akọ if you a yorùbá leader tó o lè wùwà ọmọ ọkọ nísìnyí ó yẹ káwọn aráàlú jẹ́ kó o mọ̀ pé òun ṣe ọmọ ọkọ pé máa lè ní ẹ́ ẹ bá mi pín program yìí tí ó bá jẹ́ pé nísìnyí àsìkò tá a wà yìí you cannot prove that you are ọmọ ọkọ kó o dìde kẹ́ ẹ dìde fáwọn ọmọ yín kẹ́ ẹ dìde fáwọn àwọn aráàlú yín ṣẹ́mi èèyàn tó ti kú ní ìwéré ilé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣẹ́mi èèyàn tó ti kú ní ìwéré ilé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ Yorùbá là ń sọ o now these people are still claiming they are, vic they are the victims ẹnìkan pè ó dẹ̀ pọ́n fẹ́ dá sétò ni mi ò dẹ̀ fẹ́ gba kọ́ọ̀lù alẹ́ yìí o hello. hello. ẹ o. hello. ẹ kalẹ́ ṣe da dá sétò ni. ẹ mà mo fẹ́ da sétò ni o. ẹ kújọ́ mẹ́ta meta. kújọ́ mẹ́ta. ẹ kújọ́ mẹ́ta my brother family nǹkan. a dúpẹ́ ẹ kú àríyìn ìbéèrè o <laughs> a ò bínú o òkè ọ̀hún náà ni ò jẹ́ ká rókè yìí o àánú ọlọ́run ní fi wálẹ̀ sí láláyò. àmì àṣẹ bàbá ẹ kalẹ̀ ṣe fẹ́ dá sétò ni. bẹ́ẹ̀ ni mo fẹ́ dá sétò ni o. ó dà gbogbo gbogbo èèyàn gbọ́ yín. E, ètò tẹ́ ẹ̀ ń ṣe yẹn ó dẹ̀ wọ inú ara mi lọ báyìí <laughs> ó tún jẹ́ ó tún jẹ́ ẹ̀dùn ọkàn fún mi hmm. nítorí pé àfi tá a bá ń tanra lókun a ní olórí nílùú yìí. Hmm àwọn olórí tá a ní ìkà ni wọ́n ọ̀dájú abiyamọ tó ń pọmọ́ reléèwé ni wọ́n hmm. ọ̀rọ̀ bàbá wo lọ́wọ́ la sì máa padà sí ó nígbà tí ó bá yá ó ní fúnra wa la máa gbára wa lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń pera wọn lólóṣèlú. ìgbà wo ló wá fẹ́ yá gangan báyìí torí èmi ò mọ nǹkan tí mi mú ẹ̀gbin tó ti fi kan ọmọ Yorùbá rí ní Nàìjíríà yẹn ńlẹ̀ Yorùbá yẹn ní tí ì mi tí ì kò sí ìyà tí ò tí ì jọmọ ìran yorùbá tán mi ní sọ̀rọ̀ mi o hmm. kò sí ìyà ṣé ká hẹlẹ jẹ ni àbí ká tọrọ owó àbí hmm. ká kó jẹ nínú lọ́sùn hmm. àbí ká máa lọ dúró níwájú yìtì níbi tó ti ń tó ń jẹ àbí ẹ̀sà kan máa tọ́ owó kò sí ìtí ò tí ì ṣẹlẹ̀ èyí tó fojú rí o kì í ṣe pé sọ fún mi àbí mò ń wò ní ní lórí fídíò nílẹ̀ Yorùbá wa yìí kò sí tí ò tí ì ṣẹlẹ̀ hmm. àwọn àwọn pípù yìí dẹ wọ́n dẹ̀ ń rí o wọ́n dẹ̀ rí kì í hmm. ṣe pé wọn ò rí ṣùgbọ́n wọn ò ṣèjọba nítorí anybody hmm. tá a bá ń tanra lókù bódà ṣe máa máa lọ nìyẹn kò lè stop ẹni bá ń tanra ẹ̀ pé nàìjíríà máa dá nàìjíríà máa dá ó kọ̀ǹtàn rẹ̀ ni bóyá lẹ́yìn ìgbà tó bá kú tán <laughs> wọ́n ti ń sọ láyé àwọn láti 1960 tí wọ́n ti gba <laughs> e, e, e, omi ìnira lórílẹ̀‐èdè yìí tó ń sọ pé àwọn gbomi ìnira hmm. ìnira ni wọ́n gbà hmm. wọ́n ní ọmọ tí ọkà bá bí sílẹ̀ ọkà náà ló máa jẹun wọ́n ń rotéètì ẹ̀ ni wọ́n ń rotéètì ẹ̀ ó lè ó hmm. lè ọ̀dájú abiyamọ ìkà ìkà ẹni bí ẹni òfò òun ni gbogbo kó máa gbọ́ àti tó jẹ́ gọ́fúnà àti tó jẹ́ tó jẹ́ pírẹ́sẹ̀tì àti tó jọ́ ọmọ wọn kó máa gbọ́. so gbogbo ọ̀dà ṣe é rí ihun tá a lè ṣe. bẹ́ẹ̀ni. èmi ò sọ pé gbogbo ara la lè fọwọ́sowọ́pọ̀ nítorí ibi tá a bá ti ń sọ àwọn ọmọ àlè kan tó ń rí jẹ ní abẹ́ wọn àwọn ọmọ àdàrú. bẹ́ẹ̀ni wọ́n sọ pé kò sí nǹkan tó kàn wọ́n. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nítorí lọ́wọ́ yìí ó ti rẹ́ẹ̀dì tàbá ń parọ́ ló tàbá sọ pé ó ṣe ó ti ó ẹ̀rọ̀pọ̀ ti rẹ̀ ẹ̀rọ̀pọ̀ ti rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá báyìí kò èmi ẹ̀rọ̀pọ̀ ti rẹ̀ dùn. Ah, bàbá ṣe rí bó ṣe jẹ́ pé ìyá bá ìran Yorùbá lára mu hmm. ó ti rẹ̀dì o hmm. mi ò gbọ́dọ̀ parọ́ fún yín ah. irun tó bá gbà ló yẹ ká. àti ìwà rínú wa wọn àti rínú ìhùwàsí wọn wọn ò ṣòpò rẹ́ẹ̀dì tó bá ah, tó bá rẹ́ẹ̀dì ni ó yẹ ká ti. <laughs> ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ẹni tí ẹni tó bá jẹ́ pé ó bá ń jáde sígboro tó ń gbọ́ ọ̀rọ̀ àwọn ẹnu èèyàn lè máa mọ̀ pé ó ti rẹ́ẹ̀dì nítorí ṣe rí àtẹni tó dìbò àtẹni tí ò dìbò bẹ́ẹ̀ni èpè ni wọ́n ń gbé wọn dídùn àwọn olóṣèlú iṣẹ́. gbogbo wọn lọ́wọ́ ti bàbá yà bí. lọ́wọ́ ìbáyìí èpè ni wọ́n ń gbé wọn ṣẹ́ nítorí wọn ń ṣe ni alálùbáríkà sọ fún yín ní mainland à ń sanwó náà àárín náà lò hmm. ṣùgbọ́n ṣùgbọ́n fí àyín bíbà yìí tíná bá lọ láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n ti dá wọ́n ti dá iná yẹn padà nígbà tó yẹ pé fí àyín náà ni wọ́n fi lóòdù wọ́n fi lóòdù owó sí ẹ hmm. jẹ́ ká máa gbogbo ilé tó wà ní Lẹ́kì tó wà ní Legal Monday Estate ni tó wà mm. ní banana ẹ jẹ́ ká máa lọ tún wo owó ni wọ́n lòdù síbẹ̀ owó tí wọn ò lè ná tán tó máa fi jáde láyé mm. yàtọ̀ sí pé wèrè wèrè la fi ń wo wèrè kì í ṣe pé bóyá kákàn máa fẹnu sọ lásán nìkan. òun lèmi ṣe sọ pé ó yẹ ká rí reaction aráàlú gbogbo gbogbo gbogbo pọ́lísì ìranù tó ń gbé jáde tó máa ṣe léyìí wọ́n á fi kún léyìí wọ́n á fọwọ́ kún léyìí wọ́n ò dẹ̀ rí kankan ṣe sí ẹ̀mẹ̀yẹ tí dọ́là jẹ́ báyìí ṣẹ̀mẹ̀yẹ tí dọ́là tó jẹ́ sí náírà báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń tà surplus àní tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ ra nǹkan kan nílẹ̀ Yorùbá yẹn sì ẹ gbọ́ à dọ́là màtí rice dọ́là màtí rice dọ́là màtí rice wọ́n tún ṣe é débi pé lẹ́nìí mo fẹ́ lọ gba owó kan ní ní àkáǹtì mi ẹ jẹ́ mọ̀ pé twenty thousand naira mo lè rí gbà nínú ATM hmm. níbi táwọn olórí burúkú yẹn èmi èmi fi èlé tí ò ní bọ́ ní wàhálà tẹ́ pé ní wàhálà ló máa kú sí yẹn tó dálẹ̀ àwọn wèrè tó wà ń bẹ̀ náà tó ń fi síbẹ̀ wọn ò tí regulate ẹ̀ wọ́n ṣe fílẹ̀ síbẹ̀ ni. now ẹ hold on ẹ hold on policy kan nìyẹn o policy kan nìyẹn o pé ẹ lè gbà twenty thousand naira lọ ní ẹnu atm. i'm telling you. twenty thousand naira yẹn nísìnyí is about equivalent to twenty dollars kọ́yẹ̀ sọ fún yín pé twenty dollars nìkan lè lè gbà nínú atm nílùú òyìnbó ẹ̀yin tẹ̀ wá ń lo òyìnbó báwo lẹ ṣe máa react pé ẹ lè gbà twenty dollars lọ lójúmọ́ báwo lẹ ṣe máa react àfìgbà tí mo dé bank ìgbà àfìgbà tí mo dé bank tó because seventy thousand àmọ́ fẹ́ gbà twenty hmm. thousand mo lè gbà ní ATM mo wá sọ fún wọn pé wáyé wọn ní bó ń ṣe ṣe náà mo lórí burúkú lẹ̀ ń ṣe everybody ń wò mí báǹkì ni mo hmm. fọlọ́run bá ṣẹlẹ̀ ní GT bank mo hmm. lórí burúkú lẹ̀ ń ṣe mo ní àwọn wèrè olóṣèlú àwọn olè tó bá fẹ́ gbowó ṣe lè sọ fún wọn sí pé iye báyìí ló lè gbà lákàntì wọn mo lórí burúkú tó bá wùn kẹ má tún kẹ má tún sẹ. tálíkà náà ló fara kú gbogbo ẹ. Hm? ni wọ́n so ṣe rí olóyè Sunday Igboho ẹ̀mí bàbá yẹn á gùn o àmín ẹ̀mí olóyè Sunday Igboho á gùn bàbá mi gbọ́dọ̀ parọ́ fún yín akíkanjú kanṣo tá a ti nú nílẹ̀ Yorùbá tó jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ibi tí bàbá yẹn bá ń lọ ká tẹ̀lé. by by now èmi expect pé kí àwọn leader Yorùbá kí wọ́n ti máa fi ohùn ránṣẹ́ sáwọn pípì ìpadà ni pé tẹ́nibọ̀dì bá tí think. kan tí nǹkan kan tán bá send negative message sí Sunday Igboho báwọn máa ṣíjú lé wọn ni but gbogbo wọn They will just be quiet. àmọ̀rí ba àkú ni. ẹ ó máa ó máa kàn wọ́n náà ó máa ìgbà òní oníkan gbogbo oníkan gbogbo wọn. ọmọ wọn sì máa sáré kàbàkàbà <laughs> wàláì hmm. àwọn bàbá wa máa ń pòwe kan pé ajá mọmọ tiẹ̀ fún lọ́mú ṣùgbọ́n mọ tòrẹ́kì mọ́lẹ̀ bàjẹ́. ó hmm. sì máa kàn wọ́n. Ah, ah. ẹ wo àtìgbà tí àwọn fúlàní ti ń pa àwọn èèyàn ní ọ̀nà ọ̀nà rẹ̀ ní Bìní ọ̀rẹ́ ìjẹ́ ẹgbọ́kàn nìkan sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó ń pa ọmọ bàbá Fáṣọ̀rántì ǹjẹ́ bàbá yàn dàbújá. gbogbo ariwo sọ ariwo sọ. Ah, eh, bó ṣe bó ṣe mọ àwọn ti lérò pé bóyá kò sí nǹkan kan tó lè ṣàwọn kò hmm. tí kò mọ̀ pé ọlọ́run ló mọ bó ṣe ń sùn bó ṣe ń jí ó sì máa kàn wọ́n ṣùgbọ́n ohun tèmi ń fẹ́ ni pé àní gbogbo ọ̀nà ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho nítorí pé ẹ̀rí ńgbà tó lọ wéèsì àwọn èèyàn dànù ní wérélé nígbà tó rán àwọn ọmọ ẹ̀ lọ síbẹ̀ ẹ̀rí pé no wọ́n mọ̀ pé àwọn èèyàn lọ síbì kan ẹ wo ọmọ àlè Fúlàní àwọn ọmọ àwọn àwọn àwọn tí wọn ò níran tó jẹ́ pé ẹranko ẹranko inú igbó ni wọ́n gbé àwọn tó wọ́n ti ń claim victim báyìí wọ́n ti ń claim báwọn ni victim báyìí. Hmm. wọ́n pa ní ṣáṣá. wọ́n pa ní ṣáṣá. wọ́n lè gbọ́ o. ta ló kú jù ní ṣáṣá tí ó bá ṣọmọ yorùbá ta ló kú jù ní ṣáṣá tí ó bá ṣọmọ yorùbá ṣùgbọ́n wà tẹ́lẹ̀ pé àwọn tá a pè ní nígbà tí wa wọ́n tẹ́kì wọ́n tẹ́kì action. Um, sorry Mr. Abimbola Yusuf Olatunji, I am not part of those people. So if you if you have been following my program, I will ne- I, am not in, I'm not I mean I'm not part of those people. Don't don't support any of those people. Either Obasanjo or either Tinubu. I'm not part of them. So just get it straight. Thank you. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀ So ìgbà tó jẹ́ pé kò kàn wọ́n. Bẹ́ẹ̀ni. Kò sí ìtókàn wọ́n ẹ̀ lé ẹ̀ àtìgbà tó ń ti ń ṣèyàn lọ́ṣẹ́ tó ti ń pààyàn tó ti ń ṣe gbogbo nílẹ̀ nílẹ̀ yorùbá tá a wà lórí ilẹ̀ wa o hmm. tá a lọ àti torí èmi ò tí gbọ́ pé ọmọ yorùbá kan lọ sí north ó lọ pa ìran haúsá kan. palọ́n palẹ̀ ń sọ ni àní kò tiẹ̀ fún ọmọ haúsá àbọ̀ ọmọ fúlàní kan lẹ́gba ṣé ti gbọ́ pé ọmọ yorùbá kan fún ọmọ fúlàní kan lẹ́gba ni. irú òṣèlè rí ṣùgbọ́n lórí lórí ilẹ̀ wa ẹ tún wá wọnú ilẹ̀ wa wá ẹ tún wá ń wéèsì ẹ̀mí èèyàn Hmm. bó tiẹ̀ ṣe pé kó má ẹ̀ security lẹ́tiẹ̀ fún ilẹ̀ Yorùbá hmm. ṣe bí Yorùbá dà ìgbà tí Buhari wà ń bẹ̀ à ń pariwo à ń pariwo pé Buhari ló wà ń bẹ̀ bọ́lọ́bọ́ ẹ̀ èèyàn wa ti débẹ̀ báyìí <laughs> èèyàn wa ti débẹ̀ báyìí ìgbésẹ̀ tó yẹ kó ń gbé òun náà ní gbogbo nǹkan tí tẹ́ ẹ ti play fún wa tó ti kàjẹ́ ẹ wá dúró owó tó ń fẹ́ fi fọ́nìṣì lé lásán eh. kò tún mọ́ kò tún mọ́ owó tó tún sáì tó tún ní ó fẹ́ fi ra ó fẹ́ fi ra bulletproof eh, jeep o pé iye ọkọ̀ kún bóyá one hundred and forty forty three million àbí one fifty. they are all squanderers akótilétà ni gbogbo wọn. iṣẹ́ ìgbésí ayé tá a fẹ́ máa gbé ló ni. ẹ ṣé jàre bàbá. ìgbésí ayé tá a fẹ́ máa gbé ni. Ah. ẹ ṣé bàbá ẹ kó ètò. ẹ má bínú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mí gan ọ̀dẹ̀ fẹ́ pẹ́ lórí ètò lálẹ́ yìí tọ́nà bá tún fún wa lórí ọ̀fẹ́ ní weekend màá jáde ẹ ṣé gan ẹ ṣé ó dà ó dà rọ̀ sà now nígbà tí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá tó ń ṣẹlẹ̀ táwọn tá a pè tá a rò pé lídà wa ni wọ́n tí wọ́n fọwọ́ lẹ́rán ṣé ńgbà tó bá pa ọmọ Yorùbá tán lórí ilẹ̀ Yorùbá àwọn Fúlàní ló máa gbà kẹṣẹ olórílẹ̀ àwọn lórí àbí mo máa ń sọ fún yín pé tó bá yá ọba mi ìjòyè mi tí aburú ń ṣẹlẹ̀ sí tí ò sọ̀rọ̀ fúlàní apadà wọ́n máa padà fi fúlàní replace ẹlòmíì ni ẹlòmíì apadà di emir àyè tọ́ba mi ti ń jẹ ọba ń sìn emir apadà jókòó ń bẹ̀ nígbà tó jẹ́ pé tó bá yá bá take over tán ara yẹn á tó balẹ̀ ńgbà yẹn àwọn máa pariwo àwọn ọmọ yorùbá mi náà tó tún ní òye tó ń wòye ọjọ́ iwájú àwọn náà ń pariwo ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ pé ẹ̀ gbọ́ ẹ ṣe bẹ́ẹ̀ pé kò lè ṣẹlẹ̀ àwọn nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ ń sìn tó jẹ́ pé tó máa sọ pé tó máa sọ ní ten years ago pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ń bàbá a sọ pé irọ́ ni gbogbo ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ báyìí still kò lè ṣẹlẹ̀ àdúrà tẹ́lẹ̀ mo máa gbà ni pé ọlọ́mọ àjẹ́ kó dọ́dọ̀ wa selfish prayer ọlọ́mọ àjẹ́ dọ́dọ̀ wa kò dẹ̀ wá sígbà tí ò ní kárí wàláì kò sígbà tí ò ní kárí tó bá ti yẹ ká gbégbèsè tá a gbégbèsè tó yẹ ká gbé àwọn ìjọba tá a ní kó ṣe pé àwọn tó yẹ kó ṣe o àwọn tá a pè leaders wa kó ṣe pé àwọn nǹkan tó yẹ kó ṣe wọ́n mọ tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n ṣé ká sọ pé kọ́nà má fi àtijẹ wá síbi tó nira ni torí wọ́n ti bọ́ wá ọ̀rẹ́dì ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bọ́ wá wọ́n ti ta ráìtì wọn fún olóṣèlú fáwọn aráabí wọ́n ti ta ráìtì wọn fún wọn táwọn yẹn bá ti lè sọ pé ẹ a máa ṣe báyìí fún àwọn èèyàn a máa ṣe báyìí fún ọ̀jáde fún wa láyè láti ṣe tó wà báyìí kódà a gbọ́ débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bíi ọba baálẹ̀ fúnra wọn ló ń fọ́n fúlàní nílẹ̀ yorùbá sìn just be in, in exchange of pé àwọn bàbá yín máa wọn á fún wọn ní màálù mélòó kan wọn á náà wọn máa bá wọn sìn wọn máa fi máa mẹ́kọ̀ owó torí ẹ̀ wọ́n á dẹ̀ yọ̀ǹda ilẹ̀ fáwọn fúlàní yẹn. some of these fúlàní wọn ò ní identity identification card rárá tó fi wọnú nàìjíríà o àwọn tó yẹ pé wọn ṣọmọ nàìjíríà o wọn ò ní identification card tó fi wọnú nàìjíríà o débi pé tàbá sọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ṣé pé gbogbo ayé ló ní gbogbo gbogbo èèyàn tó wà ní ìlú káàkiri ayé when you go to any country wàá lọ síbẹ̀ pẹ̀lú identification method kan yálà pẹ̀lú passport ẹni o pẹ̀lú national id card ẹni o ká sọ pé Africa to Africa ká sọ pé Africa to Africa you should ó yẹ kán ní identification method kan àwọn Nàìjíríà wọn wọn wọn wọn béèrè yẹn lọ́wọ́ wọn àìmọye Fúlàní tó wà nílẹ̀ Yorùbá ń sìn tọ́ọ̀tẹ̀lẹ̀ àkáǹtì fún now ibi tí danger wà mẹ́ẹ̀ tí ò tí ì yọ́pọ̀lọpọ̀ ni pé in the nearest few in the nearest future ẹ rí i pé fúlàní á ti máa pọ̀jù ẹ̀yàn ọmọ nílùú láàrin ìlú yín fúlàní wọn á ti máa pọ̀jù ẹ̀yàn tẹpẹ ẹlẹ́wọ̀n nílùú kí ló dé máa ṣẹlẹ̀ ni pé pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yẹn hardship tó ń ṣẹlẹ̀ ń sìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nílùú á máa sá kúrò ní nàìjíríà meanwhile àwọn àjòjì ń padà occupy àyè yín hmm? àwọn àjòjì wọn máa occupy àyè yín ìwọ̀nba àwọn tó wá ṣẹ́kù sílé wọ́n á máa ṣẹ̀rùbà wọ́n máa pa àwọn èèyàn ládùúgbò yẹn láti máa fi lé wọn kúrò ńbẹ̀ so that àwọn máa take over ìgbà yẹn bóyá ń gbà yẹn ẹ wá tó ọ̀rọ̀ tá à ń sọ́nsìn àwọn anímìnì sọ́pọ̀lọpọ̀ èèyàn torí àwa tá à ń sọ̀rọ̀ ń sìn láti gbogbo ok irú máà tó wọlé wá yìí sìn máà tí mo fi picture ẹ̀hàn yín lẹ́ẹ̀kan kí ni mission tí máa yẹn wá ṣe ní nàìjíríà ó ń tẹ̀kí fọ́tò pẹ̀lú kí náà ti ń pè é Sokoto kí náà ti ń pè é ṣé emir of Sokoto àbí kí náà ti ń pè é ó ní olówà pẹ̀lú head of state head of state president ẹ̀ náà pè ní head of state now he is already comparing ṣe sultan yes sultan of Sokoto pẹ̀lú president of the country and ìjọba ò rí irú èèyàn báyẹn láti sọ pé ọ̀gbẹ́ni yìí o ṣọfẹ́ dáṣẹ́tò ni. hello ẹ káalẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàlẹ́ èèyàn mi. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. ẹ ra sà. yà mo kàn ní kí n sáré dá sí ọ̀rọ̀ tá à ń sọ iná ni. ok. ẹ ẹ wò a lè sọ láti èmi dọ̀là ẹ fẹ́ mi ò fẹ́ mi ṣe bìlíìfù. bẹ́ẹ̀ni. àwọn tó jẹ́ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn. Hmm. most of them now I believe some of them. Mm. they are not hundred percent Yorùbá bóyá because tẹ bá gbọ́ Yorùbá lẹ́nu àwọn Fúlàní míì mm. hmm, tẹ bá gbọ́ Yorùbá lẹ́nu àwọn Fúlàní míì mm. wọ́n sọ the real indigenous Yorùbá làwọn sọ Yorùbá tẹ̀mí àti yín sọ yìí Yorùbá Èkó lèmi àti yín sọ yìí àwọn Fúlàní míì the real the real indigenous Yorùbá gbọ́ làwọn míì sọ mm. tẹ pé tó máa sọ Yorùbá wáyé ẹ ẹ ẹ ẹ ẹ ẹgbẹ́ máa wò pé ah eléyìí oṣù Yorùbá lélẹ́yìí ni Yorùbá lélẹ́yìí gbogbo àwọn baálẹ̀ dẹ́yìn sọ yẹn gbogbo àwọn baálẹ̀ yẹn most of them wọ́n mọ background ara wọn wípé some of them they are from Fulani tẹ́lẹ̀ ẹ wúrú àlùfulani àlùfulani kò jìnnà yẹ òun sọmọ Fulani bọ̀tẹ́ bá gbọ́ Yorùbá inú ẹ̀ ṣé ẹni sọ pé kò go. Yorùbá ni. Hmm. Yorùbá ni ẹ máa pè é bọ̀tọ̀ òun gbọ́ tó bá yẹ pé òun gbọ́ fúlẹ̀ tó kọ́ máa tó sọ pé tó sọ pé tó sọ fún wa pé background òun is for Fulani. ànímọ̀ hmm. hmm. because Yorùbá tó ń sọ lẹ́nu so the, the best way out fún wa ń sìn ni pé ẹ má jẹ́ máa ẹ má jẹ́ ẹ má jẹ́ ká sẹ̀rẹ̀ lórí àwọn tàgbẹ́ tàgbẹ́ ní gọ́fúnà ọba ọba ẹ má ká hóòpù lórí wọn àwọn akọ́kọ́ fún ẹlẹ́yà ká máa bọ́ ká máa mọ pé máa gba Yorùbá nation that is the that is the only solution. pé ariwo Yorùbá nation lẹ́yà ká fi gbẹ lẹ́yà ká fi sẹ́nu báyìí àbí. yes because that is the only way out because kò sí kọ́ta lè ṣe tó àwọn tó wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ yìí tá ń gbàdúrà fún Nàìjíríà nígbà one million times nàìjíríà ò lè padà àdúrà kẹ. sàpèsè pé nàìjíríà ìyá ìyá ìyá ìyá ẹsàbọọdù mo mo wo programu kan tí ìyá yẹn ṣe níjọ wo nìyẹn ìyá yẹn ní lẹ́nu bàbá ti òun lòun ti máa ń gbọ́ pé nàìjíríà máa dá látẹnu bàbá òun ẹnu bàbá tó bí òun látẹnu bàbá títí wọn lọ́ ti ń gbọ́ pé nàìjíríà máa dá now kò. ìyá ìdúró ma sixty o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹ́gbẹ́ àwọn tó ń tó tún bẹ́tà jù báyìí lọ nígbà yẹn gan nàìjíríà ò tí ì bàjẹ́ àṣẹ nàìjíríà ò tí ì bàjẹ́ ńgbà yẹn so the best way out ni pé ká tẹnumọ́ pé bá a ṣe máa gba ilẹ̀ ìwà ni the only that's the only way out because ẹgbọ́kàn tí ẹtẹ play ẹ sọ tó sọ pé eh, all Nigerians are allowed to to to live eh, anywhere in Nigeria in, Nigerian space tẹ́tẹ́ hmm. ẹgbọ́kàn tó sọ jáde tax lọ́ máa lò ní wọ́n máa sọ pé Nàìjíríà Nàìjíríà ni gbogbo wa they they they will be bringing their own. tọ́ba tiẹ̀ eh, tọ́ba tiẹ̀ jẹ́ tọ́ba tiẹ̀ jẹ́ Nàìjíríà tí wọ́n wá gbé lórí ilẹ̀ Yorùbá it's not a crime àwa náà ń ṣọmọ àṣọmọ Jámánì àdéǹgbé Jámánì but we abide by the rules of the land. Yeah, eh, that, but, but we don't trespass. We don't do what the God, what the laws. We don't do against the law. No, táwọn bá ní tábà ní tábà ní Yorùbá nation you cannot enforce that law tẹ́yìn sọ yẹn. exactly. because yeah tábà ní ọlọ́ọ̀ tábà ní Yorùbá nation. náà sọ pé kí ẹ káwọn fúlàní máa lọ we don't ask them to go. no yeah. they shouldn't go. yeah. I'm not going to Igbo, but we have to abide by the law of the land. Thank you for the star. You know, uh, yeah. Miss Titilayo Olariwaju, thank you for the star. I want Àwọn àgbà òfò, they have sold our birthright to the Fulanis. Ẹ ṣé Thank you for yeah. the star. God bless you. Ìlú hmm. we have to abide by the law, of the land. Hmm. We will give our law and enforce it. Yeah, báyìí ṣe ń lu ayẹlẹ yìí o báyìí bọ́lá ìṣẹlẹ yìí o culture ayẹlẹ yìí o you have to learn our culture you have to do this you have to do bọ́lá ìṣẹlẹ náà lóyìnbó nìyẹn hmm. so we have to also tell them pé báyìí bẹ́ẹ̀ náà máa ṣe ń lu ìbàdílé but tó bá sọ pé à ń lọ follow Nigerian system hmm. Nigerian system àkàntà lukú mọ́ṣàpá ni kò sí kò sí kò sófin ọkàn bí kan ọkàn kan ẹran pọ̀mẹ́rò ni o ẹran hmm. àti ìdùn àti gbogbo wọn dàpọ̀ kò sí everything goes ni. òfin òfin tó yẹ pé tálákà nìkan ló fi Nàìjíríà mú kò mú lówó ẹ ṣe gan ẹ ṣe gan ni bàbá wọn fi twenty thousand naira twenty thousand orí èèyàn. tí wọ́n twenty ẹ owó tí ò tó twenty euros. ha no everything has gone to ott. ah brother, me Afọ̀njá TV mo kí yín ẹ kalẹ́ ẹ kalẹ́ welcome ẹ ṣé ẹ ṣé gan ó dáa hello Mr. Femi. E kalẹ́ ẹ káàbọ̀ sórí ètò ọlọ́run ló ọlọ́run ló ń tò ẹ kalẹ́ ẹ kújọ́ mẹ́ta. ah ìjọ kan pẹ̀lú brother mi everywhere's yeah, busy, no. busy, busy, busy. Eh, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Kò the problem, my brother. be White. Yeah. Hello, àṣẹ tó dáa fún wa. Ẹ wo lórí ètò tí ẹ Ah, you know dùn gan. Mo dẹ̀ mọ̀ pé Yorùbá ń ṣọ́ máa lè. Àyè lọ. Àwọn ọmọ pé kò ni. Bẹ́ẹ̀ni. Yẹ nǹkan tẹ́mi kò fẹ́ sọ ni pé àwa Yorùbá fúra ni pati pati ká lọ pati ká ṣe gbogbo ẹ̀ hmm. òun nìkan ni gbogbo ilé ayé wa hmm. ṣe bá rántí ní two thousand and fifteen tí Buhari tó wọlé èmi bí pé bàrẹ̀ bàbá rántí tẹ bá rí pé Àtíkù náà ó gbé gbá ìbò ńgbà ẹ̀ tí kò wọlé. Hmm. bẹ́ẹ̀ ni ṣẹ́ni pé kò bá buhari fa ipe fọ́jú ọ̀fù sí o rìsọ́ọ̀tì kínní kan kò ní rìsọ́ọ̀tì kò ṣẹ́ nìtìn. ẹ kú làákàyè. ẹ ṣeun nígbà tí bàbá Tinubu wọlé from one place to another hmm. ó lọ sí jọjà lọ bí rìsọ́ọ̀tì ó ní hmm. fọ́jú kìíní ṣe ó ṣe kìíní. gbogbo àṣírí yẹn wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ o gbogbo àṣírí yẹn ló wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ o ah, ah, ah. wọ́n wọ́n gbà tó máa lo against Tinubu ni àṣẹ̀hùn buhari tí ò wá jáde secondary school tó lọ mú fake wàhálà jáde àti mm. ní pé kò bá fà á mm-hmm. ṣó ti yé mm-hmm. òun náà ló ní fáàtì yé wèrè mìíràn ti àlà tó jáde yìí mm. nígbà tí wọ́n ń pààyàn ní wèrè ilé kò jáde o mm-hmm. nígbà tí wọ́n ń pààyàn ní wèrè ilé mm. kò jáde sẹ́ẹ̀ kò sọ̀rọ̀ pé ah àwọn fúlàní tó ń pààyàn yìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nígbà tí ìgbòho dìde pé ẹ pààyàn òun sẹ́ẹ̀ nítorí iṣẹ́ tó fi rán òun ni hmm. iṣẹ́ tá a bá fi rán ikọ̀ kì í pakọ̀ iṣẹ́ tó fi rán bàbá nìyẹn. ẹ wá wa tẹ like sórí programu. a ní àgbààgbà tó dálẹ̀ Yorùbá àwọn hmm. ni Professor olóyè Sunday Ìgbòho. Hmm. àtàwọn àgbààgbà tó wà ní Yorùbá nation àwọn professor àwọn àgbààgbà tá ní nìyẹn hmm. ṣùgbọ́n àwọn ètò kù àtàwọn ọba wa àti gómìnà ilẹ̀ Yorùbá ẹ má ẹ má ẹ má retí pé àwọn àgbààgbà wa nìyẹn o àwọn fake ń ṣe lọ dàbí ọba tó lọ ra adé ní AliExpress bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn hmm. ṣó tí àgbẹ̀ Yorùbá space. ọ̀rọ̀ yín yé wa gbogbo yẹn ń gbọ́ yín. Eh, sùúrù ló ń ṣe wá léṣe. Hmm. bàbá tún sọ pé bàbá bàbá eh, aṣíwájú ó mọ ọgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ máa kó yà yín lẹ́nu bàbá ti pòwe fún yín o bàbá ò mọ ọgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá pa ìran Yorùbá tán wọ́n pa ìran Yorùbá sàárà ni. Hmm. tẹ bá rántí gbà tí bàbá kàwé tó sọ fún yín wípé I don't go to social media. Mm. Hmm. bàbá ọ̀nà ti fi jà ọ́ ẹ̀tọ́ bá fẹ́ kí bàbá rí. ni ó wàá fi hàn bàbá. ọkọ hmm. pa gbogbo ìran Yorùbá ẹni tó ń ṣẹlẹ̀ níwèrè ilé Tinubu ọmọ because ẹni tó rọ ẹni tó wọ social media báwo ló ń fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ilé hmm. tán bá sọ fún wọn ló máa gbọ́ bẹ́ẹ̀ ni. nǹkan tó bá ti sọ fún wọn ló máa gbọ́ ẹ ṣeun bàbá mi. ẹ ṣe gan ẹ ṣe gan sá. àwa yorùbá là ń láti dìde là ń láti jà fúnra wa ìjà hmm? náà là ń jà yìí gbogbo ọ̀rọ̀ tí bàbá Awólọ́wọ̀ sọ pé tó bá tásìkò àsìkò ẹ̀ láwà yìí kì í ṣe pé tó bá tásìkò àsìkò ẹ̀ rèé. ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ja ìjà yìí báwo la ṣe fẹ́ ja ìjà yìí tí àwọn ọmọ yorùbá ò tún ní padà jẹ̀bi torí òfin tó wà nàìjíríà mú ẹ̀bọ̀rọ̀ yín síwájú báwo la ṣe fẹ́ ja ìjà yìí tó fi jẹ́ pé wọ́n tún ní padà dá ẹ̀bi lórí ọmọ Yorùbá torí àti ìmọ̀ tó wà páwà. ọ̀gá tó eh, Yorùbá ṣèṣe ṣeun ẹ̀rọ ọkọ̀ọ̀kan tí a ní àti ìdúróṣinṣin tí a ní àti ìgbàgbọ́ tí a ní lórí Yorùbá nation tí gbogbo agbárùkù tù yìí ọ̀nà tá a nìyẹn. Hmm. ṣe ti rí pé ọ̀rọ̀ kan pé ní ìtọ́ lè sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n lè mọ̀ pé àṣẹ wọn mọ̀ pé agbára gbà lọ́wọ́ ọ̀rọ̀ Yorùbá sùúrù hmm. ìwọ ọmọlúwàbí òun ló ń wa. Hmm. àwọn òṣèré pé àbáyọ̀ sọ̀rẹ́ ṣùgbọ́n ẹni tí a bá gbà lálejò tó ń parọ́ nípa púpa hmm. aláàtìkìlọ̀ fún tó Yorùbá mélòó ló wà ní lọ́ọ̀dù tẹgbẹ́ pé ó ń jí ọmọ nọ́ọ̀tì gbé ó ń jí ọmọ Fúlàní gbé ṣùgbọ́n tó bá yẹ kó yorùbá ń fi màálù jẹ oko wọn ní nọ́ọ̀sì ni mm. ṣé wọn máa kó láti ṣe yorùbá. àbí ohun tó ń ṣe ni plan work wọn ni plan work ni. kò jẹ́ wá ní nǹkan kan mm. èmi tí wàá gba èmi tí wàá gba ọ̀wọ́ bọ́dìnà yorùbá nation ọ̀wọ́ wa ẹgbẹ́ àbí orúkọ bẹ́ẹ̀ ó gbà wọ́n lámọ̀ràn bẹ́ẹ̀ni. kì í ṣe kó dìgbà tá a bá gba yorùbá tá gba yorùbá nation la ní àṣẹ a professor ń bẹ a lawyers ń bẹ a ọ̀jọ̀gbọ́n nínú body of yorùbá nation. bẹ́ẹ̀ni. we need to write a letter fún gbogbo àwọn gbọ́dọ̀ ilẹ̀ yorùbá kọ́ láti. máa máa rọ ọmọ yorùbá tó máa gbénu gbọ̀ngàn yẹn mọ́ báyìí tó wáyé pé olóyè Sunday Igboho òdìdé ńgbà yẹn ni bóyá la máa rọ ọmọ yorùbá kan tó máa gbé bẹ́ẹ̀ mọ́ because gbogbo àwọn tó wà ń bẹ̀ ẹ̀rù á ti bà wọ́n á ti sá kúrò mẹ́ yẹn fúlàní á ti take over tá a bá wá sọ fáwọn kan kan fẹ́ gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ wọn á ní ká gbẹ́nu dákẹ́ ok ọ̀rọ̀ náà tí tó sọ. àmì bàbá ẹ ṣe gan bàbá nípa yẹn ìran àwa la máa pariwo ta máa máa borí wọn because ìran máa lè ó ti wà nínú àfa ilẹ̀ Yorùbá ó ti wà nínú pásítọ̀ ilẹ̀ Yorùbá hmm. òun ni gbogbo ìtakùnrin tó ń ṣẹlẹ̀ lórí tọ̀rọ̀ ta ni Ọlọ́run hmm. àwọn ọmọ ilẹ̀ Yorùbá ló ń bá àwọn ọmọ ọkọ Yorùbá jà hmm. lórí ẹ̀sìn. náà fi kí náà ni trademark ìran Yorùbá tẹ́lẹ̀ tí ò bá ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹ́ tí ò bá ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹ́ wọ́n mọ̀ pé tọ́wọ́n bá ti tọ́ bá jẹ́ kí ọ̀rọ̀ oko wa flourish àwọn ò ní lè máa rí ọjà wọn wàtà sí ilẹ̀ wa mọ́ wọ́n á ń bẹ̀ sí ní gbógun ti àwọn àgbẹ̀ wa. àwa náà la máa jẹ́ kí nǹkan oko wa tó strong tẹ́ bá rí láì lórí ọ̀rọ̀ ọba ọba kankan ò lè sọ̀rọ̀ hmm. gómìnà kankan ò lè sọ̀rọ̀ nítorí gbogbo gómìnà tó fi jẹ́lẹ̀ yorùbá wọn live life wọn nílẹ̀ yorùbá abroad wọn ti mú wọn ètò hmm. pọ̀ jùlọ wọn ọba abroad wọn ti mú gbogbo wọn kò sí gbogbo kan wọn wọn ọba àpá gbogbo ẹ̀rọ yorùbá tó wọn ní sọ̀rọ̀. Hmm. ẹ ṣe gan. àwọn táwa ń dé àtúrà táwọn ló tún ṣe àwọn àlekadúró wọn ti fún wọn ní four weeks four weeks yẹn gbogbo àwọn ta léèyàn lé ẹjọ́ àtọ́làtọ̀ ẹ jẹ́ kó fi oúnjẹ sílé àwẹ̀ oṣù àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì ló dé padà yìí <laughs> tá a bá gbà á àlùbára wa lẹ̀ hmm. tá a bá gbàwẹ̀ yìí àlùbára wa lẹ̀ lọ́wọ́ ọwọ́ gbèrè fúlàní tó sọra wọn di èèyàn yìí màálù kan tà mélòó náà ń jẹ́ bẹ́ẹ̀. ṣáwọn oúnjẹ màálù ni fúlàní oúnjẹ màálù òun ni ò ṣe ni ò ṣe ni ò ṣe yé mi fáwọn ọmọ Yorùbá tó sì ń jẹ màálù wọ́n wọ́n wọ́n wọ́n pa yín torí màálù ẹ̀tún wá lọ kó wá tó bá tún di weekend ẹ bá tún fẹ́ ṣe patí ẹ̀tún kówó yín lọ ra màálù wọn wọ́n á lè tún ní owó láti fi ra mọ́ weapon láti fà fi pa yín sí and you are not thinking about it. thank you bàbá gbogbo nǹkan tó wọ́n lẹ̀ gbogbo nǹkan tó wọ́n lu Nàìjíríà kò àtẹ̀sí mọ́lá o àwa ló àtẹ̀sí jù. tẹ́lẹ̀ nǹkan. ó ti ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ lórí transport lórí epo. ìran <laughs> yorùbá ló ń wọ mọ́tò jù. bẹ́ẹ̀ ni. fúlàní ẹsẹ̀ lọ fi ń rẹ̀ wọ́n máa tú ẹ̀ wọ́n máa tú iṣu láti máa tú ẹ̀ wọ́n máa tú dé kóòlù rẹ̀ wọ́n ní wọ mọ́tò. ìran hmm. hmm. yorùbá ló ń wọ mọ́tò ìran yorùbá ló ń wa mọ́tò gbogbo àwọn sínétọ̀ epo ọ̀fẹ́ ló ń gbà hmm. gbogbo àwọn sọ̀fẹ́ epo ọ̀fẹ́ ló ń gbà àwọn mẹ̀kúnnù àwọn náà ń jìyà epo ní nàìjíríà àwọn náà ń jìyà rice ní nàìjíríà hmm. ẹ wo palliative olóṣù wọn yẹn wọ́n pín odindi àpò rice fún wọn ní haúsá wọ́n pín tóńgò fún wọn nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹjọ ẹjọ ṣé àwa jẹ ní sẹmù ni. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú níbi tẹsán ọdún yẹn èmi náà rí fídíò níbi tí wọ́n ti ń fi tí wọ́n ti ń gbé ráìsì àpò àpò ní north mo rí fídíò yẹn bẹ́ẹ̀ kẹrin nílẹ̀ yorùbá a rí pé bí kan mú five kg of rice kan náà gbé fún odidi àdúgbò kan àbí fún odidi ilé kan náà ṣe fún àwọn àdúgbò kan nílẹ̀ yorùbá. ilé kan tẹ̀ ṣé. kg of <laughs> now ta ni ká dá lẹ́bi ṣé àwọn gọ́fúnà ti wa ni kádálẹ̀bi ni àbí federal government lẹ́ẹ̀ kádálẹ̀bi lórí ọ̀rọ̀ yẹn. gọ́dọ̀ wọn la máa dálẹ̀bi ibi kan tó wọ́n kọ̀ joyè wọn represent wa àtọwọn senators wa àtọwọn alájìnlẹ̀ yorùbá àtọwọn sọ̀rẹ́pù wa àtọwọn gọ́ọ̀nọ̀s wa ẹ̀ wò ẹ má ṣe ń tọ̀ gbogbo wọn kò sí nǹkan tó ń ṣe wọn kàn kó wa jẹ. tó bá wá jẹ́ pé wọ́n ń fún àwọn náà lówó yẹn bákan náà tó jẹ́ pé àwọn náà fún yẹn jíṣẹ́ ńkọ́ náà fi palliative yẹn jíṣẹ́ ńkọ́. àní wọ́n fún àwọn gọ́ọ̀nọ̀sì wa àwọn náà fi jíṣẹ́ lè fi jíṣẹ́. àwọn náà fi jíṣẹ́. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń gbọ́ tẹ́ ẹ bá mọ̀ pé wàhálà kódà tí ò bá ṣe pé àwọn ọmọ Yorùbá tó wà ní diaspora àbáwọn àwọn èèyàn tó wà ní diaspora ni problem tó bá wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àbí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run nìkan ló mọ̀ because a ti ba ẹlòmíì ní nàìjíríà yẹn ìran yorùbá ló ń gbé nàìjà bàbá sọ̀rọ̀ tó wà ní diaspora owó tá a send ní sí everyday hmm. ìran fúlàní mélòó ló wà ní diaspora. sienna hmm. wọ́n ní kí ló máa mú one point eight million wá láti clear. mọ́tò tẹ tẹ tẹ tẹ ẹ̀rà tó one point eight million wá pa. ìran fúlàní ìran fúlàní mélòó ló ń tẹ̀lé mọ́tò sílé. àbí àwọn náà ń dìbò ètò ìjẹta máa kúrò mọ́tò fún wa ní port authority. lórí port authority wa ni o kò tún ṣe ilẹ̀ wọn ló wà o. port authority wa o. nǹkan ti ṣe <laughs> yorùbá. Hmm. ọ̀nà yín jákàjàká. Hmm. wọ́n dẹ̀ Bir ne olsun dọ́dọ̀ gún mi ó máa dọ́dọ̀ gún mi. ó máa dọ́dọ̀ gún mi wèrè mi yẹn sí àlàfo tó tẹ́ẹ̀tì gọ́ọ̀mẹ̀ntì tó bá yẹ pé yorùbá kan ló ṣe mí ọjọ́ kejì ọmọ rẹ̀ tẹ̀lé. <laughs> kí a tó kí ẹ tó bẹ́ẹ̀ ni ó ah! máa ṣe o. bàbá àwọn ọmọ ìlànà ìran yorùbá à ń ṣe ẹrú ó dá síbi tàbí ṣe gan ẹ ṣe gan àbá làkàyè yìí níjọba ẹ ṣe ó dàbọ̀. clear way of under Senator Ahmed Lawan that was mentioned specific to Numbu even before he was uh, inaugurated as president. And as president commander in chief, we have also forwarded this demand and request. All security agencies, the head of security agencies of this country are aware of it. Hmm. All governors of 19 northern states, all former leaders, the former president uh, of the Federal Republic of Nigeria, most especially those that come from the north, are aware of it. They are aware. The Northern Traditional Council because they know what they are doing. The 19 northern state assemblies are also aware of this issue. It's not a new matter. We have been pursuing this issue since during the uh, answers, the Shasha Akinyele market killings, and that of the ESN uh, Nnamdi uh, uh, Kanu's killings. the National Assembly, I repeat, is fully aware of under Senator Ahmed Lawan that was mentioned specifically, and a bill was passed in that respect. So we are saying and demanding that the President and Commander-in-Chief Bola Ahmed Tinubu first pay this compensation <laughs> and also uh, we are asking the Afeni Ferry, the Yoruba Social Cultural Organization, to call Sunday Igoho to order. on this continuous harassment and intimidation of our people that he is doing. nǹkan tó ń pè pé pé pé kán pé olóyè Sunday Igboho into order is that they should tell Sunday Igboho to stop talking so that they can continue operating right is that what you mean by it? they should call Sunday Igboho to order they should call Sunday Igboho to order so that your people continue to to maim the people abi. That's what you mean by call Sunday Igboho to order. Ọlọ́mọ ẹ̀ka ṣì ayé wá. Ọlọ́mọ ẹ̀ka ṣì ayé ṣe àbí ká má ṣì ìlú yà dẹ̀ ní ká pé kọ́lọ́mọ ẹ̀ka ṣì ìlú yà. Because tó bá ṣe pé a fẹ́ ṣì ìlú yà. to tó yẹ pé àwọn gangan lọ dáràn. Wọ́n ń claim innocent by wọ́n claim victim bẹ́ẹ̀ ni pé àwọn gangan ni aburú ń ṣẹlẹ̀ sí. Wọ́n tún wá ń claim lórí ilẹ̀ wa. Hmm? Ta ló yẹ kó sanwó ìtanràn? nínú wọn àtàwa àgbẹ̀ máa ṣoko á ṣe wàhálà á ṣe gbogbo ẹ̀tàn ẹ̀mú màálù yìí wá fi jẹ oko yẹn àgbẹ̀ yẹn máa wá rí màálù ńgbà míì bóyá àgbẹ̀ yẹn lẹ màálù lóko ni o àbó ṣe aládàáni o ẹ wá gbé ẹgbẹ́ màálù yẹn lọ sí ẹgbẹ́ àgbẹ̀ yẹn lọ sílé ẹjọ́ tádájọ́ bí bá tún máa dájọ́ bàbá mi wálé kú ju ni mo kí yín káàbọ̀ bí ó ti yẹ pé mi ṣe bẹ́ẹ̀ rí àyè ká kọ́mẹ̀ntì àwọn èèyàn lórí YouTube lálẹ́ yìí ẹ má bínú kí nìyẹn ló bright ó dà pé background mi ló fà á tó jẹ́ kí n rí comment yẹn ká dáadáa kàkà kí wọ́n tún tá bá tún wá ṣe aburú ìtàn wọ́n á tún wá gbé àgbẹ̀ lọ sílé ẹjọ́ àgbẹ̀ tó jẹ́ pé òun ni victim àgbẹ̀ mi àtún lo eh, àgbẹ̀ mi máa lo oṣù méjì nínú prison gbà mí torí pé wọ́n á jẹ oko ẹ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé nǹkan ti ṣe Yorùbá ẹ̀ ẹ̀ wá rí pé nǹkan ti ṣe Yorùbá ẹ̀ ẹ̀ rí pé nǹkan ti ṣe Yorùbá tó jẹ́ pé ẹni tí ẹni tí ẹni tí tọ́ntọ́n jẹ lóko ló máa tún jìyà mo máa ń sọ kí ni kan mo ní wherever there is no justice there will be no peace tẹ́ ẹ̀ bá ti jẹ́ kí tẹ́ ẹ̀ bá ti jẹ́ kí ìdájọ́ òdodo kó wà aláfíà ò lè sí ìlú àwọn eléyìí àwọn á ń dúnkokò mọ́ yín because wọ́n ti rí yín bẹ́ẹ̀ wọ́n ti rí pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe kò sí nǹkan tí dáúdà yìí fẹ́ dà fáwọn kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe kódà owó ìta ìbáṣọ́ra ẹ máa san ẹ máa san nínú owó ilẹ̀ Yorùbá ẹ máa san to the detriment of the Yorùbás Tabade dẹ̀ sọ̀rọ̀ wá ní ká má bu àgbàlagbà ọ̀ bu àgbàlagbà but ṣé nǹkan tẹ́ ẹ̀ fojú wa rí yìí ṣó yẹ kójú wa máa rí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣó yẹ kójú wa máa rí níbi tọ́lọ́run bless Yorùbá dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìran yorùbá jẹ́ pé ìran tó máa ń fáwọn ìlú mi lówó a máa ń yá àwọn ìlú kan lówó a máa ń fún wọn lówó àwa yẹn là ń yáwó lójoojúmọ́ ń sìn tẹ́ ẹ bá mo gbèsè tó wà nílẹ̀ fún ìran yorùbá tí mo sọ lẹ́ẹ̀kan ẹ lọ google how much debt ni nàìjíríà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tí bàbá tinubu kan tún ti yá <laughs> tẹ́ bá wá máa wò ẹ wá béèrè pé owó yìí ó dà kí lẹ fi ń ṣe nílùú ṣebí tí bàbá tiẹ̀ wá yáwó tó fi invest nínú ìlú ẹ̀ kò sílùú tí ò kí ń jẹ gbèsè kódà mo lọ wo lẹ́nìí mo lọ wo ìlú tó yáwó jù unfortunately or unfortunately orúkọ nàìjíríà gùn sí ń bẹ̀ ṣọ́rọ̀ mi yé yín orúkọ nàìjíríà ò sínú àwọn ìlú tó yáwó jù láyé tó jẹ gbèsè jù láyé sorry àwọn ìlú tó jẹ gbèsè jù láyé orúkọ nàìjíríà ò sí ń bẹ̀ and that now transpire to me pé torúkọ nàìjíríà ò bá sí ń bẹ̀ ó túmọ̀ sí pé wọn kì í tọ́ bá sọ pé tọ́ni tọ́ máa ń dárúkọ èèyàn burúkú wọn kì í dárúkọ àṣetánì ń bẹ̀ mi ò bá òyìnbá yẹn yẹ yín mo ṣe sọ tọ́ ń dárúkọ pé ẹni èèyàn burúkú ni ẹ nígbà tí dárúkọ Satan because he is the head of the evil <laughs> so now tí èèyàn bá ń yá owó èèyàn fi máa èèyàn máa ń yáwó láti fi ó lè yáwó láti fi ṣe nǹkan tó da sínú ìlú in the respect in, I mean, respect pé tó bá yá tí àwọn nǹkan tẹ́ fi ṣe yẹn tó bá bẹ̀ sí ní mú resort wa ẹ̀yin máa san gbèsè yẹn padà bọ̀ owó owó nàìjíríà tó ń yá kí náà fi ń ṣe wọ́n fi ń ra SUV wọ́n fi ń ra Lamborghini wọ́n fi ń ra cruise yacht president president ló lè gbádùn aráàlú ò gbọ́dọ̀ gbádùn àwọn ìlú táwa mọ̀ àwọn tó jẹ́ bí leader wọn ń bẹ̀ tó ń jẹ́ bí politicians wọn ń bẹ̀ many of them don't live kódà ẹni tó ń ṣẹ́ ní bank ó ń live better ó live better that ju many politicians ló ń lo òyìnbó because all they are entitled to is their salary and maybe some wọn àwọn kì í gba allowance sí kí ló ń jẹ allowance when you are working you don't need allowance from government as as a government worker i mean as a as a politician tó bá máa tẹ̀ wá gba allowance kò ń ṣe ridiculous allowances táwọn Nigerian politicians ń gbà. Eh? Nigerian politician mi ó mú ó fifty million lọ́lé lóṣù nígbà tó bá gba allowance tán tó gba main salary tán kò tún kò tún sì mọ wọn contract tó máa bọ́ sí tó máa bọ́ sí kàwó ẹ̀ àdé owó contract ẹlòmíràn gba contract five billion owó tó máa ná lórí contract yẹn kò ní kò ní kódà kò ní ná five hundred million lórí contract yẹn four point five billion tó kù ajẹmọ́lẹ̀ ni and you complain that there is no money in Nigeria you complain that people are suffering 1940 amalgamation has expired all Yorubas are now Sunday Igboho ah kọ́mẹ́ǹtì yìí you máa you dára lálẹ́ yìí o ẹ má bínú YouTube Me, ò rí kọ́mẹ́ǹtì yín kà so now it is now time gbogbo ẹ̀yin tá a bá sọ tẹ́lẹ̀ tẹ́ sọ pé tá a ní kẹjẹ́ ká pín Nàìjíríà tá a bá pín Nàìjíríà bóyá ọ̀pọ̀lọpọ̀ yóò mọ reason tó yẹ tá a bá àmì àǹfààní tó wà tá a bá pín Nàìjíríà àbí tá a or tá a bá dá as a people òfin tuntun máa wà new constitution new, new law máa wà tó máa govern ìlú òfin tó bá dẹ̀ máa ṣe kéré òfin tó gbọ́dọ̀ favour aráàlú ló máa pọ̀ jù ní òfin wa kò ń ṣerú òfin tó jẹ́ pé eh, seventy seventy five percent òfin nàìjíríà politicians ló favour ìwọ̀nba tó yẹ kó jẹ́ twenty five percent tó kù gan tó yẹ kó tún favour aráàlú wọ́n tún ti gba bí fifteen percent kúrò ńbẹ̀ lára àwọn òfin yẹn láwọn right yẹn òun ni freedom, uh, freedom of speech ló wà freedom of expression wọ́n tún ti gbà lọ́wọ́ yín which is in your constitution that as a Nigerian you should have freedom of, uh, of expression freedom of movement freedom of association tó jẹ́ pé tó yẹ kẹ́ tó bá lè fẹ́ ṣe protest òfin fàyè gbà pé anybody lè ṣe protest over anything tó bá tó bá pé kí ni yíyà kò tẹ́ mi lọ́rùn you can come out and protest but ṣé wọ́n ti gba òfin yẹn lọ́wọ́ wọ́n ti gba right yẹn lọ́wọ́ yín as a Nigerian so we, if we are talking about pé kẹjẹ ká ní new country a new it's not too late to start again and it's not about how how how how, early we start or àwọn kan tó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ we can start and even pass some people ta ṣé resources là ní ni ṣé owó là ní lórí ilẹ̀ wa ni ṣé ọ̀lẹ la jẹ́ ni àbí ìmọ̀ là nílẹ̀ Yorùbá when you look at people who are doing ex uh, I mean who are doing great exploits all over the world now tó bá máa dárúkọ àwọn mélòó kan wàá máa gbórúkọ yorùbá láàrin wọn name it any country some of the best doctors tó wà ní UK yorùbá ni wọn best businessmen ní àwọn other ní countries káàkiri yorùbá pọ̀ nú wọn so ṣé ìmọ̀ la fẹ́ sọ pọ́lọ̀ fún alẹ́ yorùbá ni tó tá bá sọ pé ẹ jẹ́ ká wá ká okay the problem is that tá a bá sọ pé a fẹ́ kí nàìjíríà pín Nigeria ama ọmọ Yorùbá máa á continue that? láti máa suffer in the next fifty years I need a new solution because that much ṣe wà láti bí fifty years ago no nìyẹn táwọn èèyàn ti ń pariwo pé go better one day It go better it's, a, it's over twenty years now tí Saheed Òṣùpá ti kọ ni pé Nàìjíríà Nàìjíríà ẹ Nigeria, it go better It go better ọdún kejìlélógójì It go better Show ṣódọgọrùn ọdún ni it go better ọdún wo ló máa jẹ I alátìgbà tó ti ń kọ nìyẹn táwọn oríṣiríṣi olórin ti kọrin pé nàìjíríà ṣe máa dáa look at where we are today ṣé ó ń dá sí ni àbí àbó ń wọ̀sì sí. but if we start again we have the resources to start all over. a ní afẹ́ kò ṣe pé kúrò lórí ilẹ̀ nàìjíríà a kúrò lórí ilẹ̀ wa tá wà nílẹ̀ yorùbá náà ibi tá a occupy yẹn la ṣe máa wà but we will be able to develop it with speed pàápàá because ṣé owó dáa ní ni owó tó fi owó tó fi tó fi ń gbé nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sìn eré tó pọ̀ jù mẹ́ ilẹ̀ yorùbá ló ti ń jáde kẹ́nìbọ̀dì wá di bọ́ǹkẹ̀ èyí tó pọ̀ jù ní owó tó fi ń gbé nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ yorùbá ló ti ń jáde ló ti ń jáde èyí tó jáde lagos state lásán bẹ́ẹ̀ nìkan gan ó ti wọ bí thirty percent tó fi ń gbé nàìjíríà so tell me báwo ni ìyá ṣe fẹ́ jẹ ọmọ yorùbá tá a bá pín nàìjíríà tán a ní water resources a ní land resources a ní human resources a ní a ní ọpọlọ Lagos is the economic hub of the West Africa exactly ilẹ̀ Yorùbá yìí dẹ̀ ló wà mo ń jí kọ́mẹ̀ntì ẹ̀yin tẹ̀ YouTube ká ní o <laughs> tí n bá ti fọwọ́ sẹ́jú screen by mi ní rí dáadáa ẹ má bínú um, I will find some I will find something to do for next program so tábà wá sọ pé ẹ jẹ́ ká dá we should not be afraid i mean afraid we should not be scared pé afẹ́ dá wà sixty million people fifty million even ten million people is not too small to be a country we have countries around the world tó yẹ pé wọn ò tó wọn ò tó wọn ò tó two million wọn ò tó one million níjọ́ tí mo rí country kan wà ìsìn ni population wọn ó ṣe ń lọ bí abí population ṣe wà lọ bí ten thousand sí ni nígbà tí wọ́n máa bẹ̀rẹ̀ country yẹn as àbí àbí two years ago tí mo tí mo find out nípa country yẹn there are just twenty five people in that country kò yà yín lẹ́nu èèyàn twenty five péré àbí less than thirty ṣá bí i twenty seven or so èèyàn tó bẹ̀rẹ̀ country yẹn and they have their own passport they have their own currency so why tí àwa ta wá jẹ́ bí twenty thirty forty million tamalẹ́rù ń bà wá láti láti dá dúró what is our fear ẹni ká jẹ́ kí Tinubu débẹ̀ ṣe ẹ wá rápẹrẹ pé pẹ̀lú bí bí bàbá Tinubu ṣe bẹ̀rẹ̀ yìí bó ṣe ń ṣe lọ yìí ẹ rápẹrẹ pé in the next three years nǹkan máa change sí dáadáa Nàìjíríà ni ẹ má jẹ́ ká tọra wa náà ẹ ẹ má jẹ́ ká tọra wa náà ṣé pẹ̀lú ṣe ìdí bẹ̀rẹ̀ balẹ̀ yẹn pé ọmọ ẹni ò ń ṣe bẹ̀rẹ̀ ọmọ ẹlòmíì ṣé tẹ kó ẹ̀ ṣẹ́yìn gan ti máa kábàámọ̀ ẹ̀ tí máa bílímọ̀ ara yín sí pé à ká ti mọ̀ kí gbogbo wa sọ̀pọ̀tì Yorùbá nation gbà yẹn ẹ́ ṣé kò ti máa jájú ọ̀pọ̀lọpọ̀ lójú sí pé ah àwọn kan dẹ̀ sọ pé ká pé Nàìjíríà ń gbà yẹn o ṣe là ń fi wọ́n ṣe ẹ̀yẹ o mo ti ń ra àìmọye blogger àìmọye àwọn tó pera wọn ní Tinubu blogger gbà yẹn gan tó jẹ́ pé <laughs> ẹlòmíì ti ń la <laughs> ẹlòmíì ti ń lament wọ́n ní ẹni tó bá wẹjú lẹ̀rù máa ń bà àwọn nǹkan táwa náà ń rí àwọn nǹkan tá à ń rí wọn ò ṣe election Tinubu ò tí wọlé tí mo ti ń pariwo ń gbà yín pé tí Tinubu bá wọlé ọmọ Yorùbá ẹ má dunnú ẹ má yẹ kí inú dùn pé Tinubu di president because it's not going to favour you Nigeria is not really meant for you eh, Asaridokubo ti sọ ó ní were you not told that Nigeria is not your own Nigeria is not meant for you so the earlier the better kí n tún lo ọ̀rọ̀ àṣáájú òrìkú bọ̀ the earlier the better ká mọ ibi tá à ń lọ tẹ́ ẹ bá fẹ́ òmìnira fúnra yín tẹ́ ẹ fẹ́ gbígbé ayé àlàáfíà èmi ò rí nǹkan tí ìjọba ń ṣe ní nàìjíríà akọ̀mọ̀pá ní akàn ní president ani governor ani ní house of rep member ani ní kinní kan function wọn ṣe perform function wọn ní nàìjíríà ni. Eh? ṣọ́n perform function wọn ṣọ́n perform duty one ni responsibility wọn ṣé wọ́n ṣe responsibility wọn as as as as as leaders as political stakeholders She wọ́n perform duty one. ni no so if you are still thinking that maybe one person will be there one day and will do the right thing okay if somebody is telling you that irú Tinubu máa tún débẹ̀ ẹ eh? òun náà sọ pé òun fẹ́ ra presidential kinní kan òun fẹ́ billion on fẹ́ fi renovate ilé ṣé wàá gbà bẹ́ẹ̀ pé ó máa ṣe bẹ́ẹ̀ wàá wò pé à ah, oh, you should be able to utilize our money well that's what some of you will think pé àti Tinubu bá débẹ̀ o kò ní ṣòwò ìlú kúmọkúmọ what about about forty eight billion tọ́wọ́ fi ṣe renovation mi by renovation mi by. wọ́n sọ pé wọ́n fi kọ́ new building so renovation nìkan náà fẹ́ fi ṣe o renovations kọ́ra SUVs tó máa ma escort wọn àwọn kọ́ńtì tó lówó tó lówó dáadáa gan how many escorts ló ń tẹ̀lé ló ń tẹ̀lé president president wọn except on some on some uh, uh, basic occasions lè máa rí táwọn president àwọn ìlú tá a mọ̀ láyé tó yẹ máa ń lo wọ́n máa ń lo special escorts a máa rí ṣáà ẹ ẹ tí màá rí fídíò prime minister ìlú mi president ìlú mi tó máa fẹsẹ̀ rìn láàrin láàrin àdúgbò ni àbí ìta máa ayẹ̀ tí ìrẹ́ tó eléyìí tó ń wa kẹ̀kẹ́ láàrin àdúgbò àwọn tiwa nìkan náà kódà ẹlòmíì gan tó bá yẹ kó possible kó máa kó máa kẹsẹ̀ máa kọlẹ̀ tó bá rìn they will do it because the people leave them to to do, to do that it is the right of these people láti challenge the leaders wọn challenge the politicians pé nǹkan tẹ́ ń ṣe yìí we cannot we can we, we cannot afford to to to squander this kind of money níbi tí a ti ń complain pé epo wọn uh, kò síṣẹ́ ń lu kò síná ń yet some people are squandering such, such amount of, of, of money and people are keeping quiet. now tábà wá sọ̀rọ̀ pé nǹkan tó lè fún yín freedom lélẹ́yìí pé ká pín nàìjíríà yẹn some people will say no nàìjíríà yẹn they want it to be one then that means you are addicted to sufferness you are addicted to poverty mi ò ní sọjú báyìí lọ lálẹ́ gbogbo ẹ̀yin tí àjọṣètò lálẹ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lọ́kùnrin lóbìnrin gẹ́gẹ́ bí ìṣe mi mo máa ń fẹ́ kí n máa kí àwọn èèyàn tí n bá rí tí àjọṣètò kí n tó kásẹ̀ tó lẹ̀ mo rí lára àwọn tí mo sì rí àkọjíṣẹ́ wọn ìyẹn kọ́mẹ̀ǹtì wọn nítòsí mo rí Mr Festus Johnson mo rí ọlámi ọlámi mo rí oríyọmí muinat or muinat ẹ ṣe mo rí pásítọ̀ Sọjí Joel mo rí Síkírù uh, Saheed Adékànbú mo rí Sejoy AF ẹ ṣe mo rí Aníbaba ọba rínú ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kí n káwọn lórí YouTube náà ah torí YouTube alágbára díẹ̀ ok mo rí life to man ẹ ṣe àwọn regular uh, person mi ní uh, lórí ètò yìí nìyẹn Fisáyọ̀ Fagbulu Àjàyí mo kí yín mo kí ọláwálé alábí mo kí safety domain mo kí emmanuel àyàn àyànfẹ́ jésù mo kí brọdà mi kẹ́hìndé hussein saliman àwọn èèyàn wa mìíràn nínú yẹn mo kí tiun hussein mo kí salam ṣẹ́gun babatunde ẹ ṣé mo dúpẹ́ kọlọ má kọ àtúrí wa tí ó bá tún tọ́lọ̀ wá fún mi ní ọ̀rọ̀ ọ̀fẹ́ ní òpin ọ̀sẹ̀ saturday or sunday àá tún pàdé lórí ètò bíbáyìí mo kí ọláwọyìn ibrahim wọ́n ṣe wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun bàbá ọgbọ́n ẹ ṣe àwa náà kọ́ ọlọ́wọ́ bá ní kó tó dìgbà tí a tún pàdé mo kí wa pé ilé òlílé ẹnìkọ̀ọ̀kan wa ọ̀nà ònínà wa gbogbo àdáwọ́lé wa nínú oṣù tuntun oṣù kọkànlá yìí ayọ̀rí sí rere o àjọ bẹ̀rẹ̀ ọdún yìí ni pẹ̀lú ayàtà láfíà àjọ fi ayọ̀ parí ẹ̀ wọn ò ní ṣe ọdún lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa kó tó dìgbà tá a tún pàdé mo kí wa pé ó dàbọ̀.